asalaamu aleykum wa rahmatulahi ta'ala barakatu mo kí gbogbo wa ní orílẹ̀-èdè yorùbá tí wá ń bí tó ń ṣèlú nàìjíríà a kí àwa mùsùlùmí kú iṣẹ́ ládá ẹ̀mí wá rẹ́yìn oṣù èyí tó kù tí a máa fi gbà á tán iṣan ara wa omi ara wa ọlọ́run ò ní fi dè wá gbogbo ládà àti làádẹ ọlọ́run ọ̀wá ní fi dùn wá kò ní fi lọ́ wa lára kò ní fi ráre fún wa inshallah rahman gbogbo bí a ṣe fi ọkàn gbààwẹ̀ fi ẹ̀mí gbààwẹ̀ fi gbogbo ara gbààwẹ̀ àṣetán ẹni ègbé ẹni ẹ̀kọ́ kò ní jẹ wá lérè o la hawla wala quwwata illa billahi al-azim a kí gbogbo ẹ̀yin àfáà nílẹ̀ yorùbá káàkiri a kí ẹ̀yin kìrìsìtẹ́nì nílẹ̀ yorùbá káàkiri àgbálá ayé bẹ́ẹ̀ dẹ̀ ni a kí ẹ̀yin ẹlẹ́sìn kẹta náà tó ń jó níṣẹ̀ṣe káàkiri gbogbo àgbálá ayé ọlọ́run ọba ló mọ ló mọ inú kó wá ọlọ́run ọba ló dẹ̀ mọ tó pamọ́ òun lọ́ba tó nágbára ju gbogbo wa lọ òun ni mo fi máa sọ wípé ọlọ́run tó mọ wá tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa ṣáájú ohun gbogbo ká dúpẹ́ fún ọlọ́run ọlọ́run tó mú wa lọ ní àná tó tún mú wa padà lẹ́ni olúwa ẹ ṣé o ẹ̀yin lọ́ba àlàáfíà fún alálàáfíà tó pé ọlọ́run gbogbo bá a ṣe ń sọ ẹ̀yin lọ́bọ ọ̀rọ̀ a dẹ̀ dúpẹ́ pé àwọn èèyàn ń fi etí ayọ̀ etí ìdùnnú wọn fi ń gbọ́ wọn fi etí kèéta gbọ́ ọlọ́run ẹ̀yin lẹ mọ̀ wá lẹ mọ̀ wá lẹ dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa èyí tó kù tá a fẹ́ lò láyé má ẹ̀kára rí ọlọ́run adúpẹ́ àlàáfíà tẹ fún wa o adúpẹ́ lílọ bíbọ̀ adúpẹ́ lórí ọmọ lórí ọkọ lórí ayé lórí dúkìá tómi àti tíomi ọlọ́run kò sorogún àbẹ̀ wórogún ìwọ lọba tó ṣe pé ọba àṣọ ni ẹ ọba tó ṣe é pé ìkápá ẹ̀ka gbogbo ayé kò sẹ́nì kankan tó lè bá yín sí àárín ẹnìkan ò lè bọ́ ọlọ́run jọ́ọ̀jì ọlọ́run ọba tó ti tó sìn láyé ara ẹ̀ ní kò dìgbà tá a bá ẹ̀ṣẹ̀ ń sọ pé à ń lọ sí ọlọ́run ọlọ́run ba dẹ̀ lọ́ba tó mọ ọkàn kó wá òun ló mọ àníyàn tí kálukú fi ń sìn ọlọ́run o gba àbọ̀ wa o gba àbọ̀ wa ìyí tá a bá fi ń ṣẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run foríjì wa ìyí tá a bá fi ń ṣẹ̀ nínú ìrìn foríjì wa ìyí tá a bá fi ń ṣẹ̀ nínú ọ̀rọ̀ gbogbo oríkèéríkèé ara tá a fi ń ṣẹ̀ ọlọ́run ẹ̀foríjì wa iná lága fúnra ìmìlẹ̀ pera yín ọba aláforíjì ní ẹ̀dẹ̀ àforíjì ìkẹ́ ọlọ́run ẹ̀foríjì wa kẹ̀kẹ́ wa láhàlà wàlà quwwata ilà abilà àlẹ́ làásì a ṣe àsàlátù fún àdánù mọ́sálásálá ládà àti làádẹ̀ kó lọ bá wọn nígboro mẹ́ka àdápadà orí ẹ̀ kọ́lọ́n fi sàwa náà lẹ́sàn akí gbogbo àwọn àfa àlùbáríkà tó ti lọ nílẹ̀ yorùbá kọ́lọ́n bá foríjì wọn kọ́lọ́n bá kẹ́ wọn kó gẹ̀ wọn láhàlà wàlà quwwata ilà abilà àlẹ́ làásì kọ́lọ́n foríjì ya tèmi náà àti gbogbo àwa tá a nókù lọ́rùn mo kí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi pẹ̀lú ètò lánàá mo dẹ̀ kí gbogbo èyí tí ẹ ti ń pè mí láti alẹ́ àná títí wá di alẹ́ ìnígbẹ̀yìn ni mo fi ń gba kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe à prógámù tó káàkiri gbogbo ayé torí tọ́ bá sọ pé nǹkan ó viral ó viral ẹ ṣé mo dúpẹ́ Mustapha Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò gbogbo èyí tẹ́ wá ń pè mí àtẹ̀yìn tí ẹ appreciate ní ọ̀rọ̀ tọ́lọ́run lò wá ní sábàbí níwọ̀nba tata tuntun tọ́lọ́run sọ pé ó yá máa sọ gbogbo èyí tó yé tó yè ẹ ṣé mo dúpẹ́ èyí tẹ́ ẹ tún pè mí náà tó ṣe pé ìjàlẹ̀ ń gbé bọ̀ àmọ́ ṣá ọlọ́run jẹ́ kí kò jẹ́ kí jà kò jẹ́ káwa fi jà pàdé yín adẹ̀dúpẹ́ pé àjọsọ́ọ̀tì bí ìnùbí ó yẹ̀yìn náà mo kẹ́yìn náà ẹ̀yin kan tó tiẹ̀ ṣe pé ẹ̀yin ò tí ì ráyè pè rárá tó dẹ̀ ṣe pé ẹ ń retí pé tẹ́ bá máa pè bóyá jà lẹ́fẹ́ bá mi jà ọlọ́run á tún yín láyé ṣe á náà láyé ṣe ìpèpè ìfẹ́ la níìdì ìfẹ́ ló sọnù láàrin wa tíyà fi ń jẹ wá báyìí Islam wọ́n ní the peace of religion lámọ̀ ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó gbàfẹ́ mọ́ra ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ títí yín òun ni mo ṣe sọ pé gbogbo ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá adaranjẹ lọ́lọ́run bá pè yín Ọlọ́run á bí yín bẹ́ẹ̀ bá ṣe dẹ̀wà jẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ló pè mí lórí prógáàmù àná tán ní ṣé nǹkan tí ta lọ́lọ́run ṣe dáa ṣé mò ń sá ìdí ẹ ni mo wá fún wọn lésì mo ní ẹ lọ gbọ́ prógáàmù mi ṣé prógámù mi dá lórí pé ta lọ lọ́hùn o bó ṣe bú bàbá mú ìdí ìbélò máa bú wọn lọ mo sọ ni mo ní bàbá àlùbáríkà ni bàbá yìí bàbá tó ti ń jíṣẹ́ ọlọ́run bọ̀ tipẹ́tipẹ́ ni ta lọ lọ́hùn ọlọ́run dìídì ó gbé ni láti fi ṣe pàṣán fẹ́yìn kan àwọn kan lánàá wọ́n ń bú àwọn kan lánàá èní ó ti tún wá kẹ̀yìn náà tẹ bá ń gbọ́ pé ẹ̀san ẹ̀san ló dé yẹn ànábì tó sọ pé ẹ̀sìn tiwọn fún tiwọn tiwa fún tiwa àáníkẹyẹ bẹ́sìn ẹlẹ́sìn ká ti ẹ̀gbẹ́ta lọ́lọ́run ká gbé titi ẹ̀ tì sẹ́gbẹ́ kan ẹ̀yin tẹ́ já àfa ara yín ṣáàrin yín tò ṣe lọ́ọ̀fù ara yín ṣe é pèfẹ́ mọ́ra ṣé ẹ̀ ṣe kè ń tara yín ṣé ẹ̀ lára ara yín ṣé ẹ̀ dojú tẹ̀sìn ẹ̀yin tẹ́ jáfa kẹ́ ẹ máa bira yín kó máa rú kìkìkì lọ́kàn ara yín ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa láàrin ara yín bórí ire ṣe ń dé sí àárín ara yín ṣé ẹ̀ ṣe lára ara yín sọmọ ìyá ẹ̀sìn tẹ́ pera yín ṣé bẹ́ẹ̀ náà nínú yín ṣe rí síra yín ẹ wá wo ohun tẹ́ ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdà nílẹ̀ yorùbá látara ẹ̀yìn àfáàyè náà ni àwọn ẹni wájú ti gba wájú àwọn bàbá àgbàríkà bàbá àdùnnú tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n fi gbogbo ara jihad pé kí islam má bàa parẹ́ ẹ wá wo ẹ̀yìn ti tẹ̀lé ẹ wo ibi tẹ́ ẹ ti gbé tó bá máa fọ́jú pọ̀ kó fọ́jú pọ̀ tó bá fẹ́ dàrú kó dàrú tó bá fẹ́ dogun kó dogun mo dẹ̀ sọ lánàá mo tún tún sọ dùgbẹ̀dùgbẹ̀ tẹ́ ń fà lókè yìí tó bá jábọ́ ipa yín ò ní ka torí ẹni tí ò rà ló máa padà san ẹ dẹ̀ fẹ́ dá wàhálà kalẹ̀ débi pé àwọn ọ̀ràn kan wọ́n máa wá fẹ́ support Islam débi pé kán lè perish ìran Yorùbá ni gbogbo èyí tẹ́ ẹ bá ti ń mú kokokoko nídìí ẹ̀sìn tẹ́ ẹ bá sọ pé ẹ wọ́n bẹ́ sí yín wọ́n ṣe gbá wọ́n ṣàwo wọ́n ṣe kòkò bàbá sásùn tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ sọ ọ́ dogun ẹ fẹ́ sọ ọ́ dìjà ẹ fẹ́ sọ ọ́ di wàhálà ẹ fẹ́ fún àwọn ọ̀ràn kan ní àǹfààní kán lè papọ̀ mọ́ yín débi pé kán lè pẹ́rìṣì tó ń jẹ́ ìran Yorùbá kí wá lè rẹ yín tó bá pẹ́rìṣì ẹ o ṣé ilẹ̀ Yorùbá yà á wá túmọ̀ sí pé ilẹ̀ Lárúbáwá second àbí kí ni ká pè àlùkùrà ní ẹ̀ ṣe làákàyè ni wọ́n ní tẹnitẹni tàkísà tàǹtàn gbogbo bẹ́ẹ̀ ṣe kó èdè lárúbáwá bọ́n ṣe mú ẹ̀sìn wá bá wa bí ẹ̀sìn ànábì islam bó ṣe tàn káàkiri gbogbo ayé bá a ṣe gbọ́ láwọn tó ń lọ tó ń bọ̀ náà èwo nù yín ló fẹ́ ọmọ lárúbáwá tán àláò pé ká ẹ fọ́ ọmọ lárúbáwá nínú yín èwo ló ti pẹ́ nílùú lárúbáwá tán wá fún nílùú stay tán fún níwèé stay pé ọmọ ọbẹ̀ lòun náà o ẹ̀yin agbẹ́sì lórí ṣòṣùkà ẹ̀yin agbẹ́sì lórí gbàgbé ìran ẹ̀ ẹ̀yin agbẹ́sì lórí gbàgbé ẹbí ẹ̀yin agbẹ́sì lórí gbàgbé ibi tẹ́ ẹ ti ṣẹ̀ wá. èmi ń sọ mò ń tún sọ yorùbá ni mí yorùbá nìran mi èmi ò ní fọwọ́ òsì júwèé lé bàbá ti tèmi torí pé kí ni wọ́n ní tí a bá torí ẹdẹ tá a bẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ tí ẹdẹ bá lé ní ẹ̀dẹ̀dẹ̀ là ń padà bọ̀ àwọn tó mú ẹ̀sìn wá lánàá tó bá ṣe pé bí wọ́n ṣe ń ṣe lẹ̀ ń ṣe yìí ẹ̀sìn ò lè remain ní generation tiwa yìí tọ́kílẹ̀ pé káwọn ọmọ kan àwọn ọmọ wa kan tó sọ pé àwọn tó fẹ́ gbẹ̀sìn ẹ̀yin àfọ́ online ẹ̀ ń dojú ti Islam ẹ̀ ń dọ̀tí Islam ẹ̀ ń jẹ́ káwọn èèyàn máa yẹ̀yẹ́ Islam ẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ohun tó jẹ́ Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìfẹ́ ni ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn tó rẹwà ni ẹ̀sìn ìmọ́tótó ni ẹ̀sìn ìbùkún ni ìbùkún ẹ̀sìn ọrọ̀ ẹ̀sìn àlùbáríkà ẹ̀sìn téèyàn ṣe tó ṣe pé o ò ní rárun owó o ò dẹ̀ ní rárun gbogbo nǹkan tó bá fẹ́ ṣe láyé ẹ̀ ṣe ẹ̀ jẹ́ kó yá àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ kó yé wọn kí ló fẹ́ fi yí àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹnu yín kọ́ ni wọ́n fẹ́ gbọ́ torí àná mọ́mọ́ sàlàsálà ọlọ́run ò fi ẹ̀sìn ròyìn ẹ̀ ìwà lọ́lọ́run ọba fi ròyìn ànábì sallallahu alaihi wasallam kí ló wá ṣẹ̀yìn ti tèmi ẹ wá gbẹ́sìn lórí ẹ̀sìn lọ ẹgbẹ́ lórí bíi ti hárahárà ẹ jẹ́ káwọn èèyàn mọ important of Islam ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ rárá kí kán mọ rírì ẹ̀ ẹ jẹ́ kán mọ̀ tó bá ṣá ti jẹ́ sáàkù titi yín tẹ́ bá ti lo òdi àfà wọ́n ti mọ̀ pé Islam ti generate láàrin ti yín nìyẹn ẹ mọ̀ pé ẹ̀ ń pa àwọn èèyàn ẹ̀ ń pa wọ́n lókù díẹ̀díẹ̀ ni ẹ̀yin náà lẹ́dẹ̀ sọ fún wa pé ìmá gbọ́rọ̀ ọlọ́run ẹ̀mí wa ó dà gẹ́gẹ́ bí páànù tí omi ti dà sí tó ti dógùn ìmá gbọ́ wáàsí ló máa ma jẹ́ kó máa ṣí ṣé wáàsí rẹ̀ lẹ̀ ń ṣe fáwọn èèyàn ṣé ẹ̀ ń ba yé àwọn èèyàn jẹ ni àbẹ́ ń jẹ́ kí wọ́n lékún ṣé ẹ̀ ń tọ́ wọn sọ́nà ni àbẹ́ ń sọ wọ́n sínú kànáà àwọn àáfàá pè mí lóríṣiríṣi lénìí bẹ́ẹ̀ dẹ̀ làwọn ìyá àlùbáríkà náà pè tí wọ́n sọ feelings wọn nínú ẹ̀sìn kí ló ń ṣe wá nílẹ̀ Yorùbá ṣé gbà tán ti gbé Islam wá bá wa yẹn ṣé wọ́n sọ pé kọ́pọ̀lọ́ wa má ṣiṣẹ́ pẹ̀lú tá à ń ṣe ni. kí ló dé tó ṣe é pé ẹ̀ ń kọ́ ẹ̀ ń kọ́ àlùkùránì tó sọ pé ẹ jẹ́ kíjọ kan máa bẹnu ní kó máa kọ̀ wà bàjẹ́ ìwà bàjẹ́ èwo lẹ́kọ̀ ṣe bára yín náà láti tún rí bàjẹ́ èwo lẹ́kọ̀ ẹ bayé jẹ́ ẹ bọ̀nà jẹ́ tẹ́ ẹ bá ti dórí social media báyìí mistake àwọn èèyàn lẹ́ bá máa wá kiri online tẹ́ ẹ bá ti lè rí wé tẹ́ ẹ bá ti lè rí báyìí ẹ ti di blogger àáfàá blogger ní àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa sáré kẹ́yìn náà kẹ́ gbogbo nọ́ọ̀sì especially ẹ̀yin tẹ́ ẹ ti travel out yẹn tẹ́ ẹ jẹ́ Islam ó yẹ kẹ́yìn náà kẹ́ ẹ lọ kọ́ nípa technology ni kẹ́ ẹ wá fi lẹ́ẹ̀nì àwọn ọmọ ń bíbá yìí kẹ́ ẹ báyà àwọn ọmọ ṣebí technology kan làwọn lárúbáwá wá tí wọ́n fi ń wo oṣù tóṣù bá yọ tí wọ́n fi ń wo ọjọ́ tí ó bá máa yọ ọjọ́ tó lọ gbogbo ẹ̀ ṣé gbogbo yẹn wà ń gba ayé ànábì tẹ́ ẹ máa ma sọ fún wa pé ìhun tànábì ṣe la gbọ́dọ̀ máa ṣe sallallahu alaihi wasallam ta ló lè dàbí ànábì kò sẹ́ni tó lè dàbẹ́ ìgbà tànábì wà láyé sallallahu alaihi wasallam kò tí ì sí tẹkinọ́lọ́jì báyìí àwọn èèyàn tí ìgbà rìsáàṣì báyìí Islam kò dẹ̀ ń ṣe ẹ̀sìn ojú kan ẹ̀sìn tó ń tàn ni tó ń tàn ni tó ń tàn ni gẹ́gẹ́ bí ẹ ṣe sàdíìtì kan fún wa pé ànámọ̀ sàràsàrà sọ pé kí mùsùlùmí bímọ rẹpẹtẹ kí islam lè gbòòrò ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ fún wa torí táwa bá ti gbọ́ pé ànábì sọ pé sallallahu alaihi wasallam àti gbà pé bẹ́ẹ̀ ni àti yìí tó sọ àti yìí tí ò sọ tẹ́ ẹ kàn bá ilé ẹ̀pọ̀ tẹ́ ẹ fìfẹ́ nútú fún wa ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn àwa ń ṣe tiwa à ń lọ kálukú ló máa bọ́ lọ́hùn ẹ̀ níwájú ọlọ́run bá lọ́ba tó dẹ̀ máa jọ́ọ̀jì kálukú ànábì ní ẹ̀pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú sùúrù àti làákàyè tó pé ìpèpè yín sójú ọ̀nà ọlọ́run ń sìn pẹ̀lú fìtínà pẹ̀lú gbóngbó pẹ̀lú kùmọ̀ pẹ̀lú bọn òun lẹ fi ń pèpè ẹ wá wo ibi tá a ti bára wa ẹ wo ibi tá a ti bára wa ẹ ṣe débi pé kò sí ìfẹ́ mọ́ ìfẹ́ dẹ̀ lọ́nà ọba béèrè láàrin ara wa àná mi ọmọ sàlàsàlà tá à ń sọ̀rọ̀ ìṣe bẹ́ẹ̀ lẹ́bọ ni ìdílé ẹlẹ́bọ lọ́nà òun ti gbé dìde kí ló kan lọ́hùn tá a bá wá ń sọ̀rọ̀ pé tí ilẹ̀ Yorùbá tọ́lọ́run bá sọ pé pínpín wa tó àwọn tí wọ́n wá ń sọ pé àwọn tí wọ́n máa jẹ́ pírọ́blẹ́mù fáwọn jù Islam ni sọ wá purọ́ báyìí ìwà àtìṣe yìí. Hello? Hello? ẹ ló ṣe fẹ́ dá sétò ni ẹ ló àwọn ò rí lo owó wọn dẹ̀ ń jáde. mp yẹn wà títàn hmm? ṣó wà títàn. Mm? The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. Ẹni tó pè ẹ́ lè padà pè padà mi mọ̀ pé mi ti kọ̀nẹ́ẹ̀tì Bluetooth tẹ́lẹ̀ ẹ má bínú. pẹ̀lú wàhálà pẹ̀lú ìdààmú lẹ fi ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n bá ń sìn ṣé báná bí ṣe ṣe nìyẹn ṣé báná bí ṣe lòsẹ̀mí nìyẹn ṣe bẹ́yìn náà lẹ tún sàdítì fún wa pé níjọ́ kan ìyá arúgbó kan ń ru ẹrù ó ń kọjá lọ ó wá pàdé ọmọ ó pàdé Rasulullah sallallahu alaihi wasallam ìyá yìí ó mọ̀ pàná bí ni sallallahu alaihi wasallam ànábì wá gba ẹrù lórí ìyá yìí ìyá yìí wá náà ti sọ pé ah ìwọ ọmọ mi wàá nálùbáríkà o wàá ṣoríire o mo fẹ́ sọ nǹkan kan fún ẹ má jọ ọmọ kan tí wọ́n ń pè ní Muhammadu yẹn o sallallahu alaihi wasallam má tẹ̀lé ìwẹ́ o torí wọ́n sọ pé kò dáa tí yóò dẹ̀ mọ̀ pànàbì gan ló gbẹ̀rù orí wọn ànábì gbọ́ àyà gbé ẹrù délé ìyá ànábì wá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òun gangan ni muhammadu tí wọ́n ń sọ ìyá bá ní à ìwọ lànábì mo dẹ̀ gbà fún ẹ àtẹ̀sìn ẹ ìhun tí wọ́n ròyìn fún ìyá ìyá sọ jáde ìwà làwọn ọ̀pọ̀lọpọ̀ fi wọ inú ẹ̀sìn islam lánàá ṣé ìwà làwọn èèyàn fi ń wọ islam ń sìn àkọ́kọ́ wọ́n ń fowó wọ̀ ìmí ìfobìnrin wọ̀ oríṣiríṣi wọ̀ ń sìn ẹ wá wò ó ẹ jẹ́ káwọn èèyàn lékún nínú ẹ̀sìn pẹ̀lú rádaràda tẹ́ ń bá kiri online àwọn ojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe àwọn tó yẹ tó sọ pé àwọn tún gbẹ́sìn mú náà pé wọ́n tún kọ́ àwọn obìnrin jọ àwọn ẹ̀kọ́ bí wọ́n ni wọ́n ń kọ́ wọn. for example mánu kan pè mí lẹ́nìí wọ́n ní pé ọmọ ìyá àwọn páwọn Islam ni ọmọ kí ló dé tá a lè wá túnṣe tẹ́ ẹ bá tún wá rẹ́ni tó tún wá túnṣe tó ń bá yín sọ pé ẹ ṣe báyìí ẹ jẹ́ àlòfẹ́ ẹ máa sọ pé rárá o ẹ̀sìn títí yín bó ṣe ríre o bẹ́ẹ̀ sì ti yín ṣe ríre kí ló ń ṣe yín gan kí ló ń jó yín lọ́wọ́ tẹ́ ẹ fi jólẹ̀ kí ni wọ́n fi hàn ọ̀pọ̀lọpọ̀ àfáà mi nínú Islam pé tó o bá ti kú o tiẹ̀ ló ń ṣe tó wá ń jọyín lójú àfáà ọ̀gbẹ́ni yìí jẹ́ kóyẹ́ pé kò ṣàánú àwọn mo lọ́lọ́run ò rán sí yín ni ọlọ́run àdẹ̀gbà àánú ẹ̀ dìde wọ́n tún wá sọ mí wọ́n náà wọ́n lọ síbi nìka ìkan wọ́n ní àwọn ẹlẹ́sìn oní tìǹsìn tó ń ṣẹ̀ṣẹ̀ dé yìí ni. wọ́n ní wọ́n ti ṣe program tán wọ́n ti ṣe gbogbo ẹ̀ tán wọ́n fẹ́ máa lọ ni ìyàwó wá wọlé ẹ̀yin àáfàá ẹ̀yin àáfàá nílẹ̀ yorùbá ọlọ́run á bí yín àdàbí àyàfi tànàbí bá sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ ló kù ànábì tó ń sọ fún wa pé tí wọ́n lọ bá ànábì sàábẹ́ lọ bá ànábì pé inú ìyá àti bàbá ta ni ká tọ́jú ànábì ní ìyá sallallahu alaihi wasallam wọ́n tún lọ bá lẹ́lẹ́kejì ó ní ìyá ẹlẹ́ẹ̀kẹta ó ní ìyá ló yẹ̀ṣẹ̀ wá fàbọ̀ sí bàbá lẹ́lẹ́kẹ́ni ọlọ́run járí gbogbo wọn kẹ́ ẹ̀yin kan wá wà tẹ́ bá ti jọ kájọ sínú mọ́ṣáláṣí wọn máa brainwash yín àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó máa bayé yín jẹ́ lójijì tí ò tiẹ̀ ní jẹ́ kẹ́ ẹ ríbi dé wọn á kó sí nínú ọpọlọ wọn á máa kọ́ yín sí ọ̀la yín wọ́n dẹ̀ sọ pé gìgìlẹ́sẹ̀ ọmọ bí àlùjọ náà ọmọ gìgìlẹ́sẹ̀ àwọn òbí ẹ̀ méjèèjì ló wà ṣẹbẹ́yìn lẹ sọ fún wa ayé àtijọ́ táwọn bàbá wa sọ yẹn nìyẹn ní ìsìn wọ́n ti yí o wọ́n ti yí da àwọn àfa àrọ̀lé ayé àwọn àfa àwàlé àṣírí àwọn ẹlẹ́sìn kólekóle àwọn ẹlẹ́sìn tí ó ṣe é pé gbogbo àṣà àti ṣe náà ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ láìkì ọlọ́run á fún wa ṣe lálẹ́ yìí wọ́n ní gẹ́yẹ́ wá láti wọlé ó lọ báyẹ̀ wọ́n ní èmù ni pé bóyá pé ó ń lọ gbàdúrà tàbí ó lọ sọ̀rọ̀ kan fún yẹ wọ́n náà kó mílíìkì alágolo twenty four ó wá kó fún ìyá ẹ̀ pé ọyàn tí mo mu nígbà àyà yín leléyìí o ìpàdé dìgbà míì sọ̀rọ̀ yẹn méjì sẹ́ǹsì ẹ gbé sínú ọpọlọ ṣẹ́sì nìyẹn àbí wèrè ṣẹ́sì nìyẹn àbí abẹ́ni torí ẹ ti yí ṣí ẹ̀sìn nìyẹn abẹni tó ṣe pé kò ló ti kò ló mẹ́ta ó ti dọ́pọ́lú ẹ̀rú ìyá tó bí ẹ lọ́mọ kí la lè fi san dolo mílíìkì twenty four ni wọ́n lọ fi ṣẹ̀san fún yẹ ẹ ọmọ á ṣe bẹ́ẹ̀ fún wọn náà kò dé ṣẹjọ́ ọ̀rú ìwọ tó ṣe àwọn àfáà yín àwọn àfáà yín tí wọ́n ń kó yín kiri wọn òpó alukoro òpó obìnrin dá sọ̀rọ̀ alukoro òpó obìnrin dá sọ̀rọ̀ òun lè fi ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ní gbogbo obìnrin tó ní tálẹ́ǹtì nínú Islam ní gbogbo obìnrin tó ṣe pé ògo àgbáyé ni ẹ ti fi alukoro òpó obìnrin dá sọ̀rọ̀ ẹ ti fi ba yé wọn jẹ́ Ọlọ́run ló gbé mi dìde àánú ni mo dẹ̀ rí gbà bí yu àfa kan ò lè sọ pé báwo ni tèmi ṣe jẹ́ ẹ máa dúró nílé yín máa dúró nílé mi ni àwa máa sọ fún yín èdè tiwa la máa fi jẹ fún yín ẹ bá ké lárúbáwá kẹ máa rán mú kẹ ẹ kú òní ríran mú àwa máa jẹ́ kó yé yín sẹ́ àá máa já yín tán ṣe bọ́pọ̀lọpọ̀ lẹ ti dè sínú ìgbèkùn ẹ̀sìn bíbà látara pé má ṣe léyìí má ṣe tọ̀hún má mú yìí má rìn báyìí báyìí ló ṣe máa jókòó eléyìí ló lè jẹ eléyìí ló lè mú ẹ wá doyè pa ọlọ́run sọ̀nláì ẹ mọ̀ pé ẹ ń wá ìbínú ọlọ́run láì mọyì ọ̀nà ni ọlọ́run ọba tó fún kálukú lọ́pọlọ ó mọ ohun tó gbà lérò kó tó fún kálukú lọ́pọlọ yẹn àánú lèmi àkàndá dẹ̀ ni mí gbogbo ọwọ́ tẹ́ ẹ bá gbé ẹ máa fi ṣera yín ni àníyàn mi sí ohun tí mò ń sọ kọ́ lọ́n fi san mí lẹ́san torí ó jẹ́ ohun tó ń dojú tìyàn tí ò mú inú èèyàn dùn àwọn voice note ti kún bí mo sì máa play ẹ̀ fún yín ó wá lọ kó agolo picnic twenty four ó kó fún yẹ ẹ ọmú gbá yẹ tí mo mu leléyìí àwọn ọjọ kan náà tún nìyẹn wọ́n ní bàbá tó jẹ́ ọmọ ọkọ Yorùbá tọpọlẹ òdàrú tí yóò gba wèrè mẹ́sìn tó mọ̀ pé tó bá dá gbáwú lárúbáwá jẹ́ kó yẹ pé ò kì í ṣèrànmi ìran titi ẹ Yorùbá ni dúdú ni ẹ ẹ̀yin aláìmoore ọlọ́run yìí ìmí ibi tó ibi ìmí ìmí ìmí lè fi lárúbáwá ó lè fi ṣe ọmọ yẹ ibi tọpọlọ yín tó ti sún sẹ́yìn àáfáà kan pè mí lẹ́nìí ọlọ́run bá mi ṣàánú yín bí tẹ́ wà àáfáà yìí jẹ́ kó yẹ pé tí wọ́n bá sọ pé bo ni ìbàjẹ́ pọ̀ sí lórílẹ̀ ayé ilẹ̀ lárúbáwá yìí ni ṣé bí gbogbo àwọn ọmọ wa tán lọ ṣiṣẹ́ tán lọ ṣe tán lọ ṣọmọ ọ̀dọ̀ ẹ̀ ohun tán fojú wọn rí ẹ́ kíyàwó tó jáde ńlé ọkọ ti ń kóbá sùn fún wọn bí wèrè bí wèrè níbo la fẹ́ bá yàrá já ibẹ̀ ni gbogbo wa burú ibẹ̀ ló pín sí ṣé lárúbáwá àwọn yẹn ò wá mọ̀ láàrin ara wọn láti máa yọ̀bọ̀n tira wọn láti bọ́ sí orí social media kọ́ máa fira wọn ṣẹ̀sín wọ́n kíìpù tara títí wọn pé ìran ti tàwọn ni àwọn á máa bẹ lọ́hùn fún wọn ni ẹ̀yin ò ní ṣèyẹn ń bì tẹ́ ẹ bá ti rí mistake ara yín bẹ́ẹ̀ ń bọ̀ wá sọ́ọ̀nù láì ni ẹ wá ń polówó ara yín ni ẹ̀yin àbí fúnra dáradára ẹ̀yin tẹ́ ẹ̀ nílà aka ìbí pé ẹ̀yin nìkan ni ọmọ kíní inú yín tó ṣe Facebook bíi pé pé ṣebí rìsáàṣì kan lòún gbá débẹ̀ rìsáàṣì kan kọ́ ló gbá débẹ̀ gbogbo country ló ń tẹ̀síwájú lórí technology èwo lẹ̀yin ṣe fún wa nílẹ̀ Yorùbá ń bí ẹ́ àbẹ́sì yín ò tún faramọ́ ṣebí technology kan òun lẹ̀ ń worí Facebook lẹ́ fi ń búra yín lẹ́jọ́ yẹn fracas ṣe báwọn kan ló ṣe é ṣe báwọn kan ló jókòó ẹ̀ ẹ̀yin ò ṣe yẹn àfi kẹ́ ẹ máa búra yín ẹ̀yin lẹ máa ráàfà ẹlẹ́bọ ẹ̀yin lẹ máa mọ̀ ìtí ò ṣẹbọ ẹ̀yin lẹ máa mọ̀ ti súnà ẹ̀yin lẹ máa mọ̀ ìtí ò súnà ẹ ṣe títí kò sífẹ̀ láàrin ara yín kò sí ìfẹ́ láàrin ara yín ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣayé ara yín Eh? ìrírí àwọn èèyàn lórí ọ̀rọ̀ lórí program mi lánàá tó yẹ pé ohun tí àwọn èèyàn ní lọ́kàn gan ó pọ̀ gan ẹgbọ́n kan nù first note yẹn. Assalamu alaikum lẹ́yìn ẹ ká sùn mà ẹ kó ètò mà ọlọ́run ní kúrò làákàyè mà in fact obìnrin bí ọkùnrin ní inú mi dùn mò ń wo ètò yẹn lọ́wọ́ báyìí mi lè mú mọ́ bíbi tẹ bọ́rọ̀ dé yẹn ni ẹ ti parí program yẹn tí mo ṣe ń pè yín I'm so sorry in fact ó yà wá lẹ́nu ó yà wá lẹ́nu kan tó sọ Islam dá o ṣé ilẹ̀ Yorùbá nìkan ni ilẹ̀ tó wà ní àgbáyé ni ẹ èèyàn tí ò sí ní Nàìjíríà gan pàápàá gan tó bá ń wo program àbí tó bá ń wo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nínú kọ́ńtì yẹn ìbànújẹ́ ọgbẹ́ ọkàn bẹ́ẹ̀ kẹ̀ àṣàyé wa orílẹ̀-èdè lèèyàn ṣìyà Islam is a religion of peace ayé ìgbà kan àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ obìnrin àwọn àfáàdán ló bayé àwọn náà bayé tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́nà Ọlọ́run àdẹ̀bí wọn I'm so sorry I'm so, I'm so sorry because ayé ìgbà kan táwa ṣe kéré tá gbọ́njú nígbà yẹn Ọlọ́run mi fọ̀rọ̀ kẹ́ àbá mi yunifásitì wà ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní kan pé àwọn ọmọ kéékèèké sọ́nà ẹ̀sìn tó yí pé ẹ̀sìn yẹn gan kò nídìí kan pé ẹ̀kọ́ tó fi mọ́ máa wùyàn kíyàn bá wo ìṣesí àti ìwà sí àwọn afá nílẹ̀ nàìjíríà nílẹ̀ yorùbá ó burúkú jáì in fact ó burú ju boko haram lọ kí ló dé kí ló dé sọ́nà ní kọlọ́jà ìsìn wá ní kí ló tún fa ìjà ìsìn nínú gbogbo tó wà nílẹ̀ yìí kí ló fa ìjà ìsìn àwọn ọ̀dọ́ ṣojú wọn kúrò lójoojúmọ́ wọn rí nǹkan ṣe sí gbogbo ayé dorí kodò wọn fa òkúra kò ṣe pọ́n wọn kẹ́ kò ṣe pọ́n wọn kẹ́ iná àtẹ́ni ọlọ́run ọlọ́run gbọ́bọ̀ ẹ̀ṣẹ̀ wọn àti wọn àwọn gan ó ti da borí ayé kodò ìṣesí wọn ìwà wọn ti dágbárí ayé kò dùn ìmọ̀tara ẹni nìkan ẹ wo ẹ ní ẹ ní dààmú nínú ayé lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo ìṣòro tara ayé jáde wọn ní dààmú wọn ní ṣìnà obìnrin bí ọkùnrin ni obìnrin bí ọkùnrin òní nǹkan tẹ̀yìn sọ́lé nìyí mo ti ń rò nínú ọkàn mi fún alára mi tipẹ́tipẹ́ pé mo máa ń dáṣe àṣàrò ẹ̀ nínú ọkàn mi ó dẹ̀ máa ń powerful mi even ìwùwàsí ilẹ̀ yorùbá pẹ̀lú àwọn àfa ó lè mú yàn ní stroke ó lè mú yàn lápá tension tán bùkátà lọ bá wọn náà wọn rí nǹkan ṣe lẹ́yìn owó ẹni tó bẹ́ bùkátà wọn tó bẹ́ bùkátà lé lórí ni wọn rí nǹkan ṣe ó ń ṣe dandan náà kò ń ṣe dandan Islam is the religion of peace wọ́n ní ẹ̀sìn ti yín kó máa jẹ́ ti yín ẹ̀sìn ti wa kó máa jẹ́ ti wa ọlọ́run òun ẹnìyàn kan kó lọ bó ìṣòro ogun ọlọ́run òfò ogun lágbọ́tọ̀ sọpọ́ ń sọ nínú Islam ọlọ́run òfẹ́ ogun ọlọ́run òfẹ́ jàgídíjàgan káwọn afá lọ sí mẹ́dọ̀ kán lè bá rí ire dé sí òótọ́ máa ń tó máa ń sọ máa ń ṣàṣìṣe ọ̀rọ̀ pápá ọlọ́run máa fa àkàkùn níṣojú ọmọlé kéwù ọ̀ kéèyàn tó kú ni ó ti máa jìyà ṣe ẹwẹ́ gbogbo tí ìmọ̀ gbéra ṣe kó tó kú báyìí ló ti máa rí kú kó tó kú ló ti máa rí kú tí wọ́n ti pọ̀ jù tí wọ́n ti pọ̀ jù wọn àdúró nídòó tó fi lè fún wọn ní respect kankan mẹ́jẹ̀ ká tọ́ra wa jẹ wọn àdúró nídòó tó fi lè pọ́n wọlé kò ń ṣaṣọ káká sọ sọ́run ká mú gbogbo àwọn bíi ìró bíi two hundred yards kan fi ṣe láwà ní sókè ìgbẹ́ wàhù bàbà èyí tí ò ṣe láwà níbi ẹbí rẹ̀ agùn láti agùn dé ìsàlẹ̀ ṣé ìwà ti ṣe wọn fi nǹkan tó ń gbé dání fi hàn ṣé ìwà ti ṣe wọn lè sọ pé ìsìlámù náà ṣe ẹ púpọ̀ nínú wọn náà wọ́n tún lọ lọ́bí bá wọn olóṣèlú ibi tó ṣe kọ́sọ̀ dodo wọ́n jẹ́ dodo wọn nílé ìròdodo kankan sọ́ńbẹ̀ àwọn náà ba ìlú jẹ́ ọlọ́run á dẹ̀bi wọn. ẹ ti gbọ́ gbogbo bóyá send voice yẹn wọ́n ní kí n play kẹ́ ẹ bá lè mọ bí ọkàn wọn ṣe rí sí yín tẹ́ ẹ bá fẹ́ wí ẹ lẹ́yìn làrólé ànábì ṣé ẹ wá rólé fànábì àbẹ rólé fúnra yín àbẹ rólé fúnnú ilé yín fún fámìlì yín ẹ wo bí tá a ti bára wa ẹ wo bí tá a ti bára wa gbogbo nǹkan lẹ condemn ẹ condemn gbogbo ẹ ìyà yẹn wá ń jẹ gbogbo wa lápapọ̀. ẹ wá ń roko sọ́dọ̀ ara yín nìkan ẹ̀yin nìkan lẹ gbọ́n ẹ̀yin nìkan lẹ mọ̀tàn ìgbà tó náà máa mú gbogbo owó mú cashless cashless money ó gbé sí fún wa ó bó nílé ó bá lejò òwe náà náà bá tún pa fún wa ládùúgbò gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí wọ́n ń kidnap lójoojúmọ́ bọ́n ṣe ń jáya gbé náà ń di gbogbo wọn gbé ẹ̀rí nǹkan kan ṣe sí àfọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn tó bá jẹ́ bí wọ́n bá ṣe é pé ọ̀rọ̀ ẹ̀sìn tó bá yẹ pé ibi tó ti wá kán mu bẹ́ẹ̀ ni gbogbo bí tẹkinọ́lọ́jì jì ṣe ń lọ káàkiri gbogbo kọ́ńtì kò ní lọ bẹ́ẹ̀ àwọn náà àjòyè omi adágún bíi tiwa báyìí ni àbí kí ni wọ́n lè tọ́ka sí pa àgbéṣe lórílẹ̀‐èdè yìí àbí ṣé Yorùbá bí Yorùbá ṣe Islam ṣé bẹ́ẹ̀ làwùsá ṣe ń ṣe àbí ṣé bẹ́ẹ̀ ni Ìbò ṣe ń ṣe kọ́là kan náà tún pè mí lẹ́nìí wọ́n pè mí wọ́n ní ẹlẹ́à àwọn mọ̀ pé a máa pín bọ́lọ́ ló mọ̀ gbàtà kókò bọ́tá a bá pín haúsá ò lè ní problem torí tá sọ pé hundred percent eighty eight percent wọn òun Islam wọ́n ní yíbò lè ní problem pẹ̀lú ra wọn mo ní kí náà rí wọ́n ní tí sọ pé hundred percent eighty eight percent òun ní kìrìsìtẹ́nì láàrin wọn ó náwa Yorùbá yìí àwa gangan la máa ní problem mo ní kí lẹ rí ó ní ṣé mo mọ̀ pé gbogbo ẹ̀sìn àwa ìnáà la kó mọ́ra àdẹ̀gbà fúnra wa àlòfẹ́ ó ní kò sífẹ̀ẹ́ ó láwọn àáfàá láàrin ara wọn ṣé wọ́n lò fẹ́ síra wọn ṣé wọ́n gbọ́ra wọn yé ṣé wọ́n gbọ́ra wọn yé táwọn kan bá tiẹ̀ sọ pé fẹ́ wà láàrin àwọn gbogbo àwọn táàrí tán ṣe rédèrèdè náà láì yẹn kọ́ ṣé wọ́n ń ṣàfà ṣé wọ́n kì í ṣàfà gbogbo nǹkan lẹ fẹ́ condemn wọ́n tún ẹnìkan náà tún pè mí lẹ́nu tó ń sọ story kan nípa Ìsẹ́yìn yìí bọ́n ṣe máa ń kì wọ́n ìsẹ́yìn orò ọmọ ẹbẹ́ dí wọ́n náà sọ pé kán máa yọ orò yẹn kúò ń bẹ̀ kán yọ orò kúò kán má máa kì í mọ́ sẹ́yìn àlùkùránì níṣẹ́ ìṣe làákàyè ni ṣé lárúbáwò ò ní kọ́ṣọ́ ti ẹni àbí kí là ń bá ká wọ́n ní ohun tó fa sábàbí tí wọ́n ò fi ìtí rí ọba ìsẹ́yìn yẹn jẹ́ òun ni pé àwọn àfáà ń dúró láti sọ pé ọba tó bá fẹ́ jẹ́ bẹ̀ kò ní wọ̀ pèbí kán lè máa làlé wọn lọ́wọ́ ẹ ṣẹ̀sìn ẹ gbàgbé ìran yín ọlọ́run náà ló ti sọ pé okùn ẹbí ò gbọ́dọ̀ tọwọ́ yín já ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ ń ké fún wa kí ló wá dé àná kan bákan làwọn bàbá wa àtàwọn tó jẹ́ pé oníṣẹ̀ṣe bákan náà ṣe lò sẹ̀mí lórí ilẹ̀ ayé tí ò sí wàhálà táwa gbọ́njú bá ìfẹ́ lára ara wọn ṣé rádaràda tẹ́ ẹ wá ń ṣe lọ ilẹ̀ fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ kí làwọn ọmọ yín fẹ́ generate lára yín kí ni wọ́n fẹ́ sọ pé ẹbí wo lẹ mójútó dáadáa wo lẹ ṣe dáadáa wo lẹ ṣe sílẹ̀ táwọn ọmọ yẹn fẹ́ sọ pé à ohun táwọn òbí mi ṣe kalẹ̀ lélẹ̀ àfi kẹ́ ẹ balẹ̀ jẹ́ kẹ́ ẹ bọ̀nà jẹ́ kẹ́ ẹ balẹ̀ jẹ́ ni tẹ́nìkan bá ti ń sọ̀rọ̀ kan báyìí ẹ gbá sí fún ni ẹ̀dẹ̀ ń ṣàbòsí orí ara yín ni àwọn kan ẹlẹ́bọ àwọn kan gbá àwọn kan àwo àwọn kòkó bàbá àsásùn gbogbo bẹ́ẹ̀ ṣe ń travel lọ sílùú òyìnbó àwọn létẹ̀ ń dé sí ṣẹ́lẹ̀ ẹlẹ́bọ ò sí ń bẹ̀ ṣẹ́lẹ̀ aláwo ò ń bẹ̀ ṣẹ́lẹ̀ ọlábàtà ló ò ń bẹ̀ tẹ́ ẹ bá wá dé kọ́ńtì tìtì ní tẹ́ ẹ ti lè fọ́ ọ́ lálẹ́ ẹ máa create ẹ ń ṣàbòsí orí ara yín ni ẹ jẹ́ kó gún mí ẹ jẹ́ ká lò fẹ́ láàrin ara wa tẹ́ ẹ bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run ẹ fi làákàyè gbé kalẹ̀ ẹ máa mọ́kò ẹ máa sọ báyìí táwọn bá fẹ́ sọ tí wọ́n padà ògúlùtù ní àwa tabalẹ̀ àtàbókò. kí ló dé tẹ wá sọ ẹ sì di wàhálà tẹ sọ ọ sì dààmú tẹ sọ ọ di fìtínà ti jẹ́ káwọn èèyàn kan kúrò ní Islam rẹpẹtẹ tẹ́túgbọ́ èmi àbáyín play gbogbo ẹ̀. assalamu alaikum ẹlẹ́yà àkójọ mẹ́ta àsìkò àtìlú àwẹ̀ ẹ̀mí òsì ká bá ń sọ̀pọ̀ ìlànà ọlọ́run fara lálàáfíà mo rí fídíò yín kan ní ìsinmi bọ́tẹ́ lọ́wọ́ fẹ́ẹ́ rẹ́ra díẹ̀ ọlọ́run fara lálàáfíà kò tẹ́ bá lò kò ní gbòdì lára wa nípa ọ̀rọ̀ àwọn àfa àtẹmú wa tẹ́ sọ ni mo ṣàkíyèsí àwọn kankan lé lórí mo rí píjọ́ mo ti ń gbóhùn àwọn èèyàn tẹ́ ń sọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ tọkàntọkàn pẹ̀lú òótọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kan nu wọn lórí fèsì tábáníkàwò wàhálà àwọn àfáwọn ti pọ̀ jù láwọn nìkan náà kéwu ni ewu tẹ́ ẹ kéna ni màlíkè àfijọ́ kan wórí fèsì rè kẹ́ ẹ gbọ́ ìran mi kọ́ máa sọ̀rọ̀ pé ẹlẹ́sìn kan dé nǹkan kan àwọn Yorùbá Nàìjíríà ìwà náà ní sáà ní problem wọn táwọn náà mọ wájú Ọlọ́run èwo ló lè kọ́dá náà ìwọ Ọlọ́run o ọ̀nà tí mo o mo kan rédíò ní kìnínní àfa kan ni mo lọ bá ṣe tẹ́lì mo sáré pé wáàsí ní ń gbọ́ mo bá nọ́dà àfà àfà mídìn tẹ ní kásẹ̀tì wọn kí n máa pé kí wọ́n fẹ́ gbà ìjẹ́ fún máa gbọ́ sọ́ọ̀bù èsì tí ó fún mi ni pé àwọn ìgbọ́ àfà kí ló dé ó ní àwọn àfà àwọn ní àwọn ọgbọ́n ọmọ gbọ́ àfà mídìn ìgbà tí ń wo àfà dáadáa ó ní àwọn tẹ̀bílíkì àwọn àjì sùnà kìnnà pé àwọn ẹ̀yin náà wúlò ara wọn ẹ̀ fẹ́ rárá ẹ̀yin náà pẹ́ẹ́mọ̀ ìgbẹ́jọ́ lọ ẹ́ yọ́n fi bàbá talọ́ lọ́run sílẹ̀ òun fi jókòó tiẹ̀ ní òun kò lè sọ pé kò sọ lọ́run kò sẹ́ẹ̀dá kan láyè kò lè sọ pé kò sí ọlọ́run ìjà tí gbogbo àwọn àgbẹ̀jọ́ lọ́run àgbẹ̀jọ́ lọ́run wọn kàn jẹra wọn yà ni tẹ́ ẹnìkan lè gbẹ̀jọ́ lọ́run bí táwa kò tí ì sọ́ńtẹ̀nu gbogbo wọn ká pàtàkì gbogbo nàìjíríà ká jẹ pínlẹ̀ ayé ìgàn ẹnìkan mẹ́tò lè gbèjọ́ lọ́nà ẹ sá kó ètò ọ̀nà òjè kírun yẹn máa pọ̀ láti máa sí irú àwa ìlọ́kàn láti máa tó tọrọ wa àti ibi tí rọ́pọ̀ sí. èyí já sí pé ń bàbá àbíkí náà ń pe àfa kan tí ìtọ́jú àfa alákùnrin bọ̀ kan ní òbú àwọn táwọn máa takú sílé ibùdó máa ta fàsílé káwọn náà wálé wá dúró gbangba káwọn bá àwọn èèyàn sòtọ́ ọ̀rọ̀ mo tó mọ̀ wọn láàfa nípa ẹlọ́kan lọ́mọ àbíkí náà pẹ̀ àwọn gákun táwọn èèyàn fi ń tẹnu àbùkù làwọn àfa yẹn tẹ́ bá kéwu ẹ kéwu sọ́nà bòmíì tẹ́ jẹ́ pé mo táwọn tí ò kéwu sọ́nà kéwu tẹ́ kí nàní màálì ké àbíjọ́ kan gbọ́ pé màálì ń takò àfa ẹgbẹ́ rẹ̀ tẹ́ bá ti ń rìn káàkiri àwọn ilé kéwú tó pọ̀ táwọn èèyàn kéwú kéwú tó bẹ́ẹ̀ tí ìran Yorùbá ẹ̀ẹ́dìjọ́ kan wọlé fèsì kẹ́ẹ̀rí wọn tó fẹ́ ń takò ẹnìkan àbẹ́sìn kan ní kíníkan ìbílẹ̀ kan ní ọ̀dà kíníkan ní ọ̀sẹ̀ ẹni ẹja ti bí wò káàmù láti kú tọnu Ghana kí ẹ̀dá bìjàn tábàwà mi báyìí ẹ dákun àwọn wọlé rí kí wọn ọ̀sẹ̀ sínú gbogbo wọn jẹ́ ti tàpá sí ẹ̀sìn ìbílẹ̀ wọn wọ́n fi ń ba ti nàìjíríà jẹ́ tábàlẹ́ńgá wà àwọn tó da nàìjíríà lónìí nípa lọ́fun yín àwọn àfa àjẹkàn wọ́n jẹ́ kàn tẹ́gbà tẹ́gbà náà fífẹ́ dẹ́sìn kalẹ̀ tẹ́gbà tẹ́gbà kankan ni ẹ́ ètò bá lè pé bóyá kò sí nǹkan kan tàbá àti ńláwọn ń lọ tí wọ́n fọwọ́ léwu ẹni olè sọ ti bẹ́nu ti bẹ́ẹ̀ bẹ́nu ẹni ọbọ̀ ta ó ní táwọn náà ṣe ní nǹkan àṣírí pamọ́ síbẹ̀ tí ó sì hàn sí gbogbo ẹni tẹ́ lọ sí mẹ́ka yìí kí alọ́wádé ara táwọn òsì gbà kan bọ́ sí ìtarí wọ́n máa ṣe pé báwọn tí wọ́n ti ṣe ìbílẹ̀ kan bìkan ìbá kan ṣé bí mọ́kà báwo jẹ́ ẹ lọ à ń gbọ́ àwọn àti Jerusalem wọn jìnnà síra wọn kápẹ́ lóòótọ́ ẹ̀sìn islam nìkan lọ́wọ́n bá fẹ́ ó yẹ káwọn ará mẹ́kọ̀ọ́ lè dojú ìjà kọ àwọn jerusalem ó yẹ kó ti parẹ́ láti jọ kan ti dojú ìjà kọ wọn ẹ dákun ẹ bá bá wọn sọ̀rọ̀ káwọn bá wọn dẹ̀ díẹ̀ wàhálà wọn ti pọ̀ kèsì sẹ̀ bí ẹ̀sìn islam nígbà ọmọ bá yà kó tọ́ yà pàǹlẹ̀ lọ́yọ̀ ọmọ pọ̀ mọ̀ wọn lè lọ jù sọ́dọ̀ àfa ẹ dákun débi kéwu ló kẹlẹ́ ọ̀dọ̀ àfa sí ìpàǹlẹ̀ rẹ̀ yóò fi ilẹ̀ ìwà burúkú tọ́pọ̀ wọn lọ kéwu nìsín tó jẹ́ pé wọ́n fi ń wù níwà tó fi ń dẹ̀sìn islam ah, sọmọ tó yà pàǹlẹ̀ tínú rẹ̀ tó jẹ́ pé ìjìbàbẹ̀ lọ́wọ́ lára rẹ̀ ẹ dákun tọ́ba dọ́dọ̀ àfa débi kéwu lọ́lọ́kẹ́ tọ́ba tó dáhùn tó kú lọ́dọ̀ nàìjíríà ṣe rí nu salamu aleykum ọlọ́run mọ̀tọ́ ẹ̀sọ́ náà ẹ̀ ní sísè ẹ̀ ní sísè ọlọ́ọ̀fà alálàáfíà o orúkọ tèmi ni adébáyọ̀ láti ìlú abidjan. salamu aleykum àwọn apá àtàwọn ń gbọ́ àwọn ẹlẹ́bọ̀lẹ̀ nìkan oníkẹ́ni kan níjó ni wàhálà ṣẹlẹ̀ nílùú àbí ní àdúgbò kan tẹ́lẹ̀ pé àwọn apá ló lìdí àwọn èèyàn lọ ojú àwọn olè àbí àwọn jàgùdà tí wọ́n wà nù gbó sẹ́fà àti ẹ̀pẹ̀lẹ̀ lẹ́bọ̀ yìí náà ni ẹ̀ mọ̀ sọ pé àwọn kan wá bì kan o ẹ lọ lé wọn lọ àbẹ́ lọ kún wọn wá o ọwọ́ adó ìnáwó tó dẹ lẹ́bọ̀ káwé kọ́ bàtà àwọn tẹ́ ń pèlè lẹ́bọ̀ ni sí àwọn olùkọ́ àwọn fúlàní ti ní fẹ́ẹ̀ pa nàìjíríà tán àbí àwọn olùkọ́ àwọn tẹ́ ń lọ kojú fúlàní kò ní jẹ́ kó dání àkọlọ sanu wà lórí nàìjíríà o ẹ bá bá wọn àfa yín sọ̀rọ̀ o wọn ò ní ìgbà kan mọ́ká sòtọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ olú àwọn ìkẹta bá rí ẹ̀ka kó dà bí ìgbà téèyàn rí téèyàn rí èèyàn tí ó ń jẹ́ wọ́n lè fọlọ́wọ́n wé sá tẹ́ bá dàpọ̀ fáǹbì kan báyọ̀ ẹ̀ àwọn wò ọ kọ́lọ́ mọ́sá náà lè mọ̀nù ní tí wọ́n jẹ́ ní wákà kẹ́yìn náà wò sẹ́ńgbà ayé bàbá àwọn bàbá kamaludin bàbá sẹ́wà dam sẹ́bílẹ̀ ayé ṣe rí nàìjíríà tá mọ́nu wọn tó bàbá kamaludin nínú gbogbo wọn tó lè gbà ọ̀nà tí mo o mo fi bẹ́ẹ̀ lọ́wọ́n ọba kò sí irọ́ ń parọ́ fún lọ́nà nìkan bẹ́ẹ̀ kì í ní gbogbo wọn wọn kàn ń kó dọ̀tí báwọn èèyàn kọ̀ọ̀kan tó mọ́nu wọn ni wọn lọ sànù wa ẹ bá ń bá àwọn afáyín sọ̀rọ̀ àwọn afáyín kódà lọ́jọ́ ìjà àwọn Yorùbá àwọn òní kàkàmọ́ pa omi ọmọ àtàkpara oní tọ́ba ti dárò gbọ̀nsí báyìí tó ti rí pọ́nà àfa làwọn èèyàn fi ń jẹun tọ́ba ti lè gbọ́ sàlámù alẹ́kùn làwọn makewu bíi alif kìíní bẹ́ẹ̀ mélòó kaba yòówù náà ti dàáfà lójú ara rẹ̀ dòní ọ̀pọ̀mọ́pọ̀ àwọn tó túlé ọmọbìnrin mi tẹ bá ba pàdé báyìí pé ẹ fẹ́ fi àyíká kan ọmọ ni kò sí ìní àlọ́ tí wọ́n á dọ̀tà ara wọn ní ìsìnkú ẹ̀ babaláwo lẹ́nìkan ẹ̀ lẹ́bọ̀ lẹ́nìkan ẹnikẹ́ni kan lẹ́nìkan ọ̀pọ̀ àwọn tí wọ́n láwọn dábàá lónìí wọ́n mọ ọ̀nà tí àwọn ìyá tó bí wọn tọ̀ jáfi ń jẹ́ èèyàn lónìí sẹ́wọ́n náà tí wọ́n tọ̀ kẹ́tọ́ lójú àlásàlátù ìwọ mọ́ àdìgán lè dárò pé báyà àwọn kẹ̀nìkan lẹ́lẹ́bọ̀ yípo kálukú wa lónìí ọ̀la àwọn ìyá ni tí ni àṣírí ni láàrin àwọn àtọ́lọ́wọ̀n ọba sínú ìbáwọn sọ̀rọ̀ kan fáwọn ìtẹ̀sí ilẹ̀ kí ẹ̀tí sì tó di tó di wàhálà tó ń ṣẹlẹ̀ ilé nígbà kéde tọ́jú báwọn tí yéé sàn náà náà wà lásán kan tí wọ́n bẹ̀rẹ̀ kálukú wọn kólé àwọn yorùbá náà ni wọ́n takú pé ẹlẹ́bọ ni kíní kan lọ́sàn-án gan ní òru kan kíní kankan kò dá tí ọ̀dọ̀ ọ̀dá ẹ bá wọn sọ̀rọ̀ ẹjọ́ mọ́wọ́ ara yín ni ẹ dákun ẹ má bínú ẹ bá wọn sọ̀rọ̀. àmọ́wọ́ ara wa o àmọ́wọ́ ara wa o àmọ́wọ́ <laughs> ara wa mi ìmọ̀ wọn ọ̀láì náà mo ti rí wọn o tí wọ́n bá ń pè wá lábì fúnra dáradára ẹ jẹ́ ká máa pa ìfún wa mọ́ fọ́ìsàn ò ti pọ̀ bíbí bà tí mo tún máa máa play ní next program mi ẹ̀yin àfáà ẹ̀yin àfáà lánàá kan inú tiwa máa ń dùn tá a bá rí àwọn àfáà ni tí wọ́n máa ń gbé wáàsí lọ síletò síletò ni. Hello. Hello, Ada. Naam. Ẹ̀lẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ìjókòó yìí mo ń gbádùn lọ́wọ́ báyìí ẹ ṣe mo dúpẹ́ sà. hello. hello gbogbo ayé ń gbọ́ yín. ẹ mú fojú gbogbo ọ̀rọ̀ yín mo ń gbádùn lọ́wọ́ báyìí. ẹ̀yin àfáà ní àná kan tí àwọn bàbá bá ń ṣe wáàsí káàkiri tí wọ́n bá ti dé ló ku ọ̀tún láti wáàsí fẹ́ bẹ̀rẹ̀ àwọn òbí wa a gbóúnjẹ lọ bá wọn ní bìbà níbi tí wọ́n bá dé sí. Si kò tí ì sí oríṣiríṣi díìnì díìnì tó kún gbogbo ayé káàkiri báyìí àlàwárùdín wà ànsárùdín wà kọ̀ríìbù náà kò tí ì sáwọn kọ̀ríìbù yẹn ń gbà yẹn ànsárùdín nàwárùdín àdẹ̀mọ̀pá àwọn sùmùrà wà báńdélé wà gbogbo wọn wà bẹ́yẹn ọmọ máa lọ gbóúnjẹ lọ bá wọn ní bẹ́ẹ̀ àwọn àfáà rédé wọ́n dẹ̀ máa ṣe wáàsí wáàsí tó ṣe é pé tá a bá tún jíjọ́ kejì tá a bá ń lọ sọ́nà oko wáàsí wọn yẹn la máa mú mẹ́nu títí lọ́dún kò gbẹ̀ ṣé kò ṣèyàn láǹfààní la tẹnu mọ́ kì í ṣe tìǹ sìn ibi tó bá ti ń gbọ́ báyìí ló tiẹ̀ ti máa lo ti ẹni bá rẹ̀ ẹni bá lè sọ̀rọ̀ òdì sí wọn á ti sọ ẹni tí ò dẹ̀ lè sọ á ṣá wọn blọ́ọ̀kì ká bá dúpẹ́ fọlọ́run ká dúpẹ́ fànàbíyẹ ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe Facebook tọ́rọ̀ ló ń jẹ́ káṣírí ọ̀pọ̀lọpọ̀ máa tú òun ló jẹ́ ká máa mọ àfáàrẹ àtàfà ṣàkùṣàkù kí ló dé tẹnu ò sìn lára wa fúngbà kan ẹgbà ọgbọ̀n àwẹ̀ wàhálà lẹ fẹ́ fi káàdì ẹ̀ ẹ dẹ̀ sọ fún wa pé ìjọ ìjọba ti róṣù o ni ọlọ́run ti máa so àṣetọ́nù lànà tún láàlẹ́ lọ́lọ́run ti máa dè mọ́lẹ̀ ṣé bá wá sẹ́yìn pé kò bá yí dè é hello. hello. salaam aleykum. wa aleykum salaam. hello. hello. à ń gbọ́ yín. hello. hello ma salaam aleykum. wa aleykum salaam ẹ bá wa ló nǹkan tó wà lọ́dọ̀ ariwo yẹn pọ̀. ah ẹ ẹ jọ ẹ jọ ẹ jọ jáde ẹ jáde ẹ má bínú ṣe mú wa. ok. ẹ ẹ nípa nípa ọ̀rọ̀ tẹ̀sán náà ni mo gbọ́ mo gbọ́ lánàá mo tún gbọ́ lé ní bọ́sìkì ni máa ń fọ́lò mi dáadáa nípa ọ̀rọ̀ àwọn àfa àtẹ̀sán ẹ fẹ́ gbọ́ dúdú pé kí ni àìjáde fóònù àìjáde fóònù ní nàìjíríà hmm. ló ń jẹ́ ló jẹ́ káwọn àfa yẹn kọ́ máa fi kọ́ máa fi kéwú wa lójú ìlú hmm. tí mo wà yìí ẹ ẹ ara kọ́ńtì tí mo wà yìí ara tẹ́lá rẹ́gọ́sẹ́ńṣẹ́ ṣe ń bíbáyìí wàláì tàlà ẹ̀ gbogbo sí gbogbo ah, ọlọ́run hmm. àwọn akọ̀ọ̀fà pàṣẹ akọ̀fin lọ sí àfikún pẹ̀lú táàfì déètì yẹn tó fi máa pé wọ́n ṣe fàájì kiri ni lóru wọ́n ń sùn wọ́n kì í sùn wọ́n fi máa jẹ sàárì láago mẹ́rin àbọ̀ mẹ́rin àbọ̀ kó tó di pé wọ́n kálukú wọ lé lọ láago mẹ́fà wọ́n bá dẹ̀ ti wọlé láago mẹ́fà ó dago méjì wọ́n tó jáde kò sí àwọn mẹ́sì kankan ah, wàlẹ́ ah, ah, tẹ́lẹ̀ gbọ́ ìka gidi làwọn afa yẹn ṣe fún wa o wọ́n wá ń bá wa tú wọ́n wá ń tú nǹkan tí ò yẹ kán tún wá ń tú àwọn eléyìí ẹ̀sìn kò kò ṣe dandan kódà àwọn eléyìí gan ń pa àtìdá lọ mọ́sálásí náà bá tẹnu náà wọ́n tún wá pa wọ́n pa kò sí nǹkan tó fún ọ̀kí ni wọ́n jẹ́ pé àwọn tó yẹ pé gan wọ́n ń ja lọ́wọ́ wọn ò kírun jímọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ ìjà wọn wọ́n bá bẹ̀rẹ̀ ìjà wọn sátọ̀dé sátọ̀dé ìdènà bẹ̀rẹ̀ ìjà sátọ̀dé friday wọn ni kí ah. gbogbo má náà àbí wọn sátọ̀ jímọ̀ kẹ̀ gbogbo ẹ̀ máa sáílẹ̀ǹtì ní para fọ́ọ̀nù tẹ́lá rí tẹ́lá rí gbọ́kọ́ ṣíṣe yẹ bó ṣe ṣe tí wọ́n yìí wà lẹ́kàlá ẹ̀sìn gan ni wọ́n ìdúkọ́ àwọn gan ṣe gan òun wọn wọn ọkọ kú wọn kò kò ní tó kán wọn hmm. àníṣe àníṣe wọn máa sọ fún yín wọn máa sọ fún yín pé ọjọ́ báyìí làwọn kù a máa sọ fún yín pé ọjọ́ báyìí làwọn máa kú ah. ìjálèdè anytime wọ́n lọ wọn ní démọ́nì yẹn kò sí tẹ́gbọ̀n tẹ́gbọ̀n tẹ́gbọ̀n bá kú níbi iṣẹ́ ọlọ́pàá àbí àbíṣẹ́ ṣúgà àbúrò ló máa replace táàbúrò náà bá tún replace kejì tún máa tẹ̀lé wọn bá máa pa wọn lọ kò sí gbogbo ẹ wo wọn lè yí arab country mu wa ẹ wo ojú mi ti rí mẹ́ni wọn máa ń wo àwọn àfa nàìjíríà yẹn ti gbé wa mọ́ra gan wọ́n lẹ́dàá fi kù. Ah, ìlúwàsàn wọn wọn lè rí dúró lọ́dọ̀ mi mọ́ wọn lè rí dúró kò sí ìtọ́ fẹ́ kà hmm. kìnìún èmi là yìí ẹ wo alámáyé tó bá ti tó iná báyìí rọ́bà tó lọ́wọ́ náà báyìí wà láì ọlọ́gbọ́n dájú òṣà láàrin two minutes ẹ̀ ní ẹ̀dùn lọ́kàn mọ́tì wọn kó kárò ti bá tiẹ̀ lọ. ojú ò ní tì yín ojú ò ní tì yín. láàrin ìṣẹ́jú méjì láàrin ìṣẹ́jú méjì bàbá ti kírun tán wọ́n ti kìnní àti ọ̀tá sálámù bàbá yìí ẹ̀rù ìkan náà ọ̀gá mi náà ilé ẹ̀rù ti sọ fún mi wọ́n pọ̀ bàjẹ́ wọ́n ọ̀gbádùn wọn ọ̀gbádùn bí ara gbogbo gbogbo wọn àfa nàìjíríà ṣe yẹn wàhálẹ̀ wọ́n mú wọ́n mú wa. Hmm. wọ́n mú everybody sọ́wọ́ ni ẹ ṣe gan torí nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yìí yẹn àwọn èèyàn dẹ̀ ń pè wọlé gan ẹ ṣe mo dúpẹ́ my brother ṣé ẹ ti gbáyé yín lóde báyìí ẹ̀yin lẹ máa sọ fún wa pé má ṣu má tọ̀ má dìde má nàró má ṣe má mọ̀ àwọn òfin àwọn òfin ńláńlá tí wọ́n kó wá sínú Ramadan yìí òun lọ́pọ̀lọpọ̀ òfin gbà ẹ sọ pé ó ní iye aago tán lè wẹ̀ ó ní iye aago tán lè sùn ó ní iye aago tán lè jí ó ní iye ṣé bíbi tẹ́sìn ti wá nìyẹn Saoty ti kọrin pé tí máṣúmátọ̀ tó bá pọ̀ jù kò ní jẹ́ kéèyàn lékúnnú ẹ̀sìn kí ló dé òun ẹni tí mo play voice note ẹ̀ yìí oni ní wàhálà wọn pọ̀ jù débi pé táwọn bá tòsí obìnrin pé àwọn fẹ́ẹ́ fẹ́ á ní ẹjẹ́ kóun lọ sọ fáàfọ́ òun ẹ ti kó gbogbo àlámọ̀rí wọn ti kó sákàtà ẹ̀yin ni ọlọ́run ni ọlọ́run á bí yín àdàbí àyàfi tó bá yẹ pé ohun tó lọ́run sọ pé kẹ́ ẹ ṣe lẹ́ ń ṣe tí ò bá jẹ́ ìfẹ́ nú yín òun lẹ́ ń ṣe ẹ wo rẹ̀ tó lọ kó agolo mílìkì forty eight àbí twenty four tó kó fún yẹ tó sọ pé òun fi sẹ̀san ọmú tóun mu nígbà yàyà òun tẹ bá rírú ẹni bẹ́ẹ̀ pẹpẹ fúrú ẹ̀sìn á pọ̀jù èèyàn á rò pé èèyàn tán irú wọn ò fi wà kẹ́sìn ìhun tí wọ́n ti brain wash wọn ìhun tí wọ́n ti sọ fún wọn nínú ọpọlọ wọ́n ti wò pọ́ náà ni àáfà àwọn ló máa júwe àlùjànnà fún wọn àwọn ò fẹ́ ṣiṣẹ́ àlùjànnà rárá àwọn ò fẹ́ ṣiṣẹ́ àlùjànnà rárá irú wọn wọ́n á hẹ̀ tí gbogbo nǹkan tọ́nà wọn bá dá ni ẹ máa sọ pé ẹlẹ́bọ ẹlẹ́bọ gbogbo gbogbo nǹkan tẹ́ ń rà kiri títì ṣé islam àti kristẹni nìkan ló ń ṣe àbí eh, eh, company wo ni islam dá kalẹ̀ tán ní product islam lélẹ́yìí o ibi tó lè dí àwọn ẹ̀sìn kan àbẹ́ pé wọn ò lè rajà lọ́wọ́ kristẹni ṣẹ́ni pọ́pọ́ lọ yín sún sẹ́yìn ànábì tá a dẹ̀ tẹ̀lé ẹ̀ ọlọ́run ò fẹ̀sìn ròyìn ẹ̀ ìwà lọ́lọ́run fi ròyìn ẹ̀ kí ló wá ń ṣàwa tẹ̀lé kí ló ń ṣe wá táwọn ọmọ bá kéwú náà wọn ò lè kéwú débi kan ẹ ti se wòlímọ̀ fún wọn bọ́n bá ṣe wòlímọ̀ kan wọ́n di tọ́ ìmí àdìtọ́ọ̀gì síta ni ẹ wo be ṣe ń ba bẹ́ẹ̀ ṣe ń ba ayé jẹ́ tẹ̀ ń bọ̀ ìran jẹ ẹ ibi tí nàìjíríà dé yìí both muslim christian eni nípìnú ẹ o torọ́dọ̀ yín náà máa wá náà máa sọ pé pásítọ̀ gio ẹ àfọ́ ọlọ́run ẹ̀yin lẹ́ máa pákúbẹ́kúbẹ́ lẹ́ ma ṣe gbọ́dọ̀ máa gbówó fún yín tán bá débẹ̀ tán ẹ̀yin ò fẹ́ mọ̀ kó bóyá yé ọmọ ìkan bàjẹ́ ọlọ́run abiyin tọ́ra adaranjẹ lọ́lọ́run pé gbogbo yín tẹ́ ẹ bá wá fẹ́ ṣe wáàsí ẹ wá ń tú àṣírí gbogbo nǹkan tí ó jẹ́ ohun tí Yorùbá tó jẹ́ pé ti kọ́ṣọ́ títí wá ẹ máa tú àṣírí yẹn débi pé àwọn atọ̀húnrìnwá wọn máa wò pa ah, bí ìṣerí ni bí ìṣerí lélẹ́yìí àwọn oníkìní kiri, kan ni wọ́n rò tán fi ń fi orò kìní kan náà rò tán fi ṣe gbá kò sí nǹkan kan bẹ̀ kò sí gbá bẹ̀ ìjọ ò lẹ ti gbọ́ haúsá tó wá tú àṣírí ti ọ̀dọ̀ ti tiwọn síta ẹ wá wo bí ìyẹn ṣe ń jẹ wá ṣé ká sọ pé kò ságbára nílẹ̀ Yorùbá mọ́ ni ni gbogbo pé wọ́n ń jí ni gbé wọ́n ń jí ni wọ́n ń gbọ́ gbogbo òlú káàkiri ẹ̀yin náà lẹ bá wa débi tẹ́ẹ́dẹ́ yìí ẹ̀yin ni tẹ máa sọ pé ìwọ tó bá ti wọjọ òòṣà tẹ bá sínú ilé yín ẹ lọ jù sínú odò ẹ ju òòṣà sínú odò tágbára yín ò káwọn tán wá ń pa yín mọ́ o ìyẹn kiri kan tó bá ti ń lò nínú ilé ẹ tó bá ti ṣe léyìí tó bá ṣe léyìí lọ dáná sun ẹ dáná sun tán àsìkò tó yẹ kẹ ló nǹkan yẹn o ní ẹpẹ òbóró mọ́. ọ̀gbẹ́ni kan sọ history kan fún mi níbi ṣọ́ọ̀bù mi gbogbo ìgbà mo ṣe máa ṣe program Yorùbá Nation dáadáa ní ṣọ́ọ̀bù ní nǹkan bíi last year sí last upper year yẹn ni ó ní background oníṣẹ̀ṣe ni wọ́n olóhùn dẹ̀ nìkan ni ọmọkùnrin tíya ń bí ó nígbà tóun fẹ́ kó òun lù tóun fẹ́ wá sékòó ó ní bàbá ya ń wá pé òun pé dí ọmọkùnrin ò tó ó ní wọ́n fún un ní kinní kan sí ara ó ní owó ẹyọ ni ó ní wọ́n sọ pé kóun máa kìkì ní ẹ̀ sára gbogbo ibikíbi tóun bá lọ ó ní tí ilẹ̀ bá díjú tí wọ́n ń yìnbọn tí wọ́n ń da gbogbo ẹ̀rù ó ní kò ní dọ́dọ̀ òun ọlọ́run dẹ̀gbà ó ní níjọ́ kan bí wàhálà ṣe ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nìyẹn ó ní tí gbogbo ẹ̀ ń pọ̀ rúrú tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń yìnbọn fún wọn ọlọ́run dẹ̀ dúró báyìí nǹkan kò dọ́dọ̀ wọn ò gún un wọn ò rí nǹkan ṣe fún un ah! ó níbẹ̀ lòun ti wò pé yéè kìíní ìnagbára o ó nígbà tóun máa fi lọ sí ṣọ́ọ̀ṣì náà bá ń píríṣì fóun ẹ gbogbo nǹkan tẹ bá ti fi sára yín ẹ lọ jù sọnù jésù ò fẹ́ kìíní kan ò fẹ́ igbó ò fẹ́ ẹ lẹ́yìn ọlọ́run lẹ́yìn igbá lẹ́yìn jésù jésù ló lè ṣohun gbogbo jésù ló lè gbà yín tílẹ̀ bá díjú jésù ló máa gbé yín tílẹ̀ bá rí jésù ló máa yọ yín ó ní wọ́n ṣàṣọ gbogbo ẹ̀ ó ní bọ́n ṣe brainwash ń nìyẹn ó ní lòun bá mú kinní ẹ̀ lòun bá lọ sọ sódò ó lòun sọ sódò ó ní at the end of the day at the end of ó ní ìyá ẹ jẹ òun o ó lóun dẹ̀ sì wàánú ìyá yẹn báyìí ó ní ohun tí ò ṣe tòun wọn kúrú ẹ̀ mọ́hun ìgbà tó wá ń sọ pẹ̀lú ẹkún ni ah, mo níṣẹ́ mọ̀ pé mo ní ìsìn kì í ṣe pé mi jogún kankan lọ́dọ̀ bàbá ti tèmi orí tèmi dẹ̀ ti pé làákàyè tèmi ṣiṣẹ́ èyí tí ṣé ẹ mọ̀ pé nǹkan tí wọ́n fún yín yẹn ó dàbí pé kẹ́ fi protect ara yín ni tẹ́ bá fi protect ara kò wá tún ṣara yín nìkan àwọn nǹkan kan máa tó pé ẹ lè tún fi gbẹ̀mí èèyàn là ẹ tún lè fi gbẹ̀mí àwọn èèyàn là torí múmẹ́ǹtì yẹn tẹ́ bá káwọn èèyàn mọ́ra ọlọ́run lè lò ó sábàbí kí nǹkan kan má ṣe yín ní múmẹ́ǹtì yẹn ohun tí àwọn gbàgbọ́ lé lórí nìyẹn ọ̀bẹ̀rẹ̀ wọ̀ṣí ẹ ti sọ sódò bẹ́ẹ̀ bó ṣe rí fún kálukú nìyẹn bó ṣe rí fún kálukú nínú ilé ẹlẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn ní àná kan kí ló ń jólè kí ló ń jólè níbi tí wọ́n bí àwa sí kí ló ń jólè tó o bá sọ pé o fẹ́ jalè nínú oko olóko wàá gbálẹ̀ tílẹ̀ máa fi mọ́ wàá gbá ilẹ̀ o jẹ́ Islam ọ̀kan léjì o Islam làwọn tó ní wá wàá gbálẹ̀ tó ní nǹkan máa fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó máa wá tú ẹ sílẹ̀ gbogbo àwọn nǹkan yẹn mi ìmọ̀ bó yóò wà bù tàbí kò sí o tó bá dẹ̀ sì wà náà ṣó rí bó ṣe rí ṣẹ́yìn kò ti ṣàbòsí pẹ̀lú ohun tẹ́ gbé dání ṣé ẹ finú tán ara yín pẹ̀lú ohun tẹ́ ì ṣe mọ́. kò sí yago táwọn ò lè lọ sódò lọ pọnmi ọmọ okòlèmí ní gbogbo ìgbà tá à ń sọ yìí a máa mú torchlight ni lálẹ́ àlọ́pọn mi tí ò lè sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀dán wò ń sìn ẹ̀dánrú ẹ̀ wò ń sìn kí ló wá dé bí gbogbo àwọn ìlú bọ́n ṣe invest ti technology tó ń jẹ́ kójú wọn láti nǹkan dáadáa ń dáa ẹ wá ń jẹ́ kí ẹ wá ń fi ẹ̀sìn ẹ fi ń dá wa padà sẹ́yìn ẹ̀yin ni ọlọ́run nìyẹn ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn ọlọ́run dá ọpọlọ kákúlukú fún ìwúlò kan ṣoṣo fún ìwúlò oríṣiríṣi ni má ṣùmátọ̀ má ṣe léyìn má mú yìí má mú tọ̀ má ṣe gbá gbà kan náà sọ pẹ́lẹ́ ò tiẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ làwọn kan tún sọ pé ìbádà obìnrin inú ilé ló ń wà kó má ṣiṣẹ́ láì ṣẹlẹ̀ lárúbáwá ṣe báwọn tẹ́ ẹ ní kán má ṣe lẹ́ni ipò wo ni wọ́n wà lẹ́ni ẹ ipò wo ni wọ́n wà ojú tí ẹ̀ ti ń là ẹ̀ ti ń dá wọn ìyàwó yín lókòwò ọlọ́run àdẹ̀ máa tó fún gbogbo wa ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ dá wọn lókòwò náà ẹ̀yin ni ọlọ́run á bí yín tó rádaràn jẹ ní kí ló dé tí ìmúnilẹ́rú wá pọ̀ nínú ẹ̀sìn ìmúnilẹ́rú ni ohun tẹ́ ẹ máa máa kọ̀ fún wa tó dẹ̀ ṣe pé nǹkan yẹn yín ṣe má ṣe kínní ọwọ́ ń ba lọ́wọ́ yín àfa àwọn sọ pé ẹ mọ́tò mọ́tò ọrọ̀ ayé ni ilé kíkọ́ kó lọ wẹlẹ́mú ọ̀rọ̀ ayé ni ká raṣọ pé kí ni ọ̀rọ̀ ayé ni ní ìsìn wọ́n ń gbé máṣàn wọ́n ń gun mọ́tò tó dáa ń gun mọ́tò tó dáa ẹ̀dẹ̀ tàn wá tàn wá tàn wá tàn wá tàn wá ibi tá a ti bára wa lélẹ́yìí káyà ọmọ nǹkan tá a ṣe ibi tá a bá dé yìí o hello. Thank you. hello ìpèníjà pé yín yìí o bóyá kẹ́ ẹ pè padà. ọ̀pọ̀lọpọ̀ àfáà tó bá ti yọ ọlọ́ọ̀kan máa yín mú sí ni pé ó ti tún ó ti tún ẹ wá sọra yín dẹni ẹ sọra yín dẹni yẹyẹ ẹ ń yẹyẹ ara yín ni. hello ẹlẹ́yà mi. hello màámi ẹ ra mà. ẹ kalẹ́. ẹ mà. mo mo mo fẹ́ join yín lánàá mo pè pè pè pè kò eh, wọlé. èèyà. Eh, ó dùn mí gan-an. à program àná yẹn ah, omi dẹ̀ ń bọ́ lójú mi báyìí mm. omi ń bọ́ lójú mi ni pé ah ìgbà wo ni ìgbà wo ni ilẹ̀ Yorùbá wa di báyìí ìgbà wo la di báyìí ah ó mà ṣe o because ṣe ló dàbí pé kò tẹ̀ ń ṣe ìlú yẹn náà nìyàn gbé in the nineties mm-hmm. muslim ni dádì mi mọ́mì mi christian mm-hmm. mi ì tiẹ̀ mọ̀ mi kò sí yàtọ̀ mi ì rí ìyá mi ì rí kò wà wọ́n ti tún múná lọ ẹ ti ríbi tẹ́ ẹ bá wa dé ẹ̀yin àáfà adékágbalẹ̀ yorùbá ẹni kan lọ́mọ́ máa dé yẹmọ kan tì í mọ́lé ṣe ẹ ti rí iṣẹ́. mo máa wò pé kí ló ṣe wá nígbà yẹn in the nineties ìbò ní nineties yẹn àwọn ò muslim àrí christian àrò àárí àwa kò rí yorùbá ni yorùbá la máa ń rí à ń rí pé ìwọ muslim ìwọ christian mm. ìwọ no à ń rí níbo làwọn àwọn set of afa yìí níbo náà ti níbo náà ti ṣẹ̀wá náà ṣé ṣé ilẹ̀ yorùbá yẹn náà ti iná ti jáde ni àbí wọ́n kó wọn wá láti ibì ni. kò tiẹ̀ yé wa. wúndè bò wúndè wá dá wúndè wá fẹ́ ba ilẹ̀ yorùbá jẹ́ ẹlẹ́yà ṣe rí ẹ̀sọ̀ nǹkan kan sì yìí. Cherry, the world is talking about technology. Àwa ń sọ ẹ̀sìn. Hmm. Ah! Òyìnbó ti ní wọ́n ti ní vision vision twenty fifteen fún hmm. generation wọn. Hmm. twenty twenty five fifty fifty fifty two thousand and twenty three la wà yìí. wọ́n ti ní vision twenty years from twenty years to come fún generation tó máa tó máa ṣe àwa ń sọ̀rọ̀ pé eh, ọlọ́run tiẹ̀ kò eh, dá ọlọ́run tiẹ̀ eh, fèkì ni ọlọ́run tiẹ̀ ọlọ́run tiẹ̀ rírìlì ni ah! hmm. ta ló ṣe wá ta ló ṣe ta ló ṣe èèyàn báyìí ná. kò tiẹ̀ yé wa àwa ara wa náà ni tọ́lọ́ náà ò ṣe wá rádaràda. mo máa ń béèrè pé ta ló ta ló ṣépè fún as in who caused the black race. Hmm. ta ló ṣépè fún èèyàn dúdú. tábà tiẹ̀ bẹ́ẹ̀ tábà lọ ṣé mọ̀ pé tábà lọ wo history ẹ̀sìn yìí ní áfíríkà ah, kò máa jẹ́ ká máa ṣẹ́gun hmm. adẹ̀tiwá gbà náà adẹ̀tiwá fi ń ní ọ̀hún tó ẹ̀ pa bá níbẹ̀ ṣéyàn ṣé nígbà tán wá pè wọ́n ẹ bá wọn kàn bẹ́ẹ̀ ni nàún ẹ wá ń di ẹ wá fẹ́ dì wọ́n lọ́wọ́ mú ẹni báwo ni tí wọ́n ṣe jẹ́. Ah kí ló dé ẹ jẹ́ ronú náà. àsìkò ronú náà ni science and technology. kọ́lọ́ ń jẹ́ kán gbọ́ o. science and science and technology lòun èèyàn. wàláì ṣe rí ṣe rí ibi nǹkan tí kò yé wa ni wípé ẹ mọ̀ wípé wọ́n lè colonize wa again. Hmm. ẹ mọ̀ ṣá ẹ mọ̀ pé ẹni tó bá ní weapon lọ tẹ́lí tó táwọn òyìnbó bá fẹ́ kó wa lẹ́rú ègbé ó máa easy fún wọn. Hmm. because àti ẹ̀ ní weapon àmì ìkọ̀kọ̀ta lè fi defend ara wa. ẹnu wo dẹ kò ànífẹ́ ara wa ẹ nǹkan tí àwọn Russia ń build ni hmm. tó yẹ pé tí Russia bá tó bá jùlẹ̀ gbìn báyìí mo sọ́ọ̀rì o ẹlẹ́ hmm. nǹkan tí Russia ní mo sọ́ọ̀rì gan o hmm. Allah ẹ bá pa Allah kẹkẹ ẹ. àwo lọ. <laughs> nǹkan tó ẹ lọ rí àwọn weapon ti China ní ni ti China àti Russia ní ni. Ah, orúkọ Jésù orúkọ Jésù ràn wọn nǹkan tí tó bá ṣẹlẹ̀ orúkọ jésù ò ràn kankan báyìí o hmm. nǹkan tó yẹ ká máa bíùdì lórí yẹn wà wọn sì máa ní wẹ́pọ̀n because ẹ̀ ṣẹ́rí China ṣẹ́rí ṣẹ́rí Amẹ́ríkà àti Russia tó ń tó ń tó ń fi gbàdá ìgbà ìgbà gàgbà ń sìn torí wẹ́pọ̀n ni wẹ́pọ̀n wẹ́pọ̀n náà fi wẹ́pọ̀n Amẹ́ríkà ń bẹ̀rù Russia sí torí wẹ́pọ̀n tó ní hmm. nǹkan kan tí Amẹ́ríkà fi ń bẹ̀rù ẹ̀ nìyẹn ó mọ̀ pé tó ń agbémú tí Russia bá ṣe pín ẹ́ ó mẹ́lò ní nǹkan tó fi ń jà sí nìyẹn wọ́n fi wọ́n fọ ọlọ́run jà ẹ Allah ẹ ọlọ́run tèmi ó dájú tẹ̀ hmm. ayé ti kúrò ní gbogbo yẹn we are in twenty twenty three the world is talking about technology. ẹ jẹ́ ká move on ẹ jẹ́ ká move on ẹ wo bí ẹ wo bí nàìjíríà ṣe rí nàìjíríà is dirty hmm. underdeveloped. jagajaga. ah ẹlẹ́yà yìí hmm. ṣe nígbà yorùbá nation ra yìí tí bá ń wo ìlú ní bá ń wo òun ìlú bàbá mi ẹ irú òun ìlú yìí ṣì exist ní ní twenty fourth century hmm. àwọn ilé alámọ̀ ah ooo oh! àwọn èèyàn mọ́mọ́ àwọn àwọn tó wà ní áfíríkà tó wà ní nàìjíríà wọ́n mọ nǹkan tí wọ́n mọ pé wọ́n mọ pé no mi mo mo ṣe no i'm sorry mo máa get emotional àti máa ń sọ̀rọ̀ yìí ni hmm. omi máa fẹ́ ń bọ́ lójú mi ni pé kí ló ṣe ìran mi hmm. kí ló ṣe ìran mi ah pẹ̀lú gbogbo resources ta ní eh. kò yẹ kí kò yẹ kí ìran mi jẹ ìyà mo máa ń bí mi ní bí mo ti wà nílùú yìí mo máa ń rí nǹkan tí bá ń rí nǹkan nílùú yà lẹ́yà ah àní kí ló dé tí wọ́n eléyìí ò lè ṣẹlẹ̀ nílùú mi. Mm -hmm. hmm wọn ní jẹ. kúrẹ́lẹ́ tí ìran mi kí ló dé tí ìran mi ò lè jẹ ìgbádùn báyìí. àdìkàrà ni wọn wọn ò ní fẹ́ kọ́ mẹ́rin. àwọn olú àwọn olú yìí ti gbẹ́sìn wọn ló gbẹ́sìn wá bá wa wọ́n lè ti jù dànù pàtó ti rí tẹkinọ́lọ́jì wọ́n ti jù dànù. Hmm. Hmm. yes àwọn lọ́wọ́ amọ̀ ìṣọ́jọ́lẹ́ amọ̀ ìṣọ́jọ́lẹ́ ẹ̀jẹ̀lẹ́ ọ̀ṣọ́ lọ àwọn ló gbọ́ lọ́hùn ṣé ṣé ṣàtàmọ́ ọlọ́run wọn jù wọn lọ ni. Hmm àbẹ́fẹ́ afẹ́gbèdè wọn jù wọn. àwọn ló gbé wá àwọn ló gbé àwọn ló gbé wá wọ́n dẹ̀ ti jù ú nù ẹlẹ́yà tẹ́ ẹ bá sọ̀rọ̀ ọlọ́run níbí olúwa o tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá lọ níbo ṣẹlí ìṣẹ̀lẹ̀ ìtẹ sọ pé ṣe tiẹ̀ kí n ṣe tèmi yẹn mm. àwọn ìlú ìgangan ló ṣe o mm. ìlú wo ṣẹlẹ̀ ìtẹ sọ pé tọsọ pé wà pé wà nù kúránì yẹn mm àwọn òyìnbó gangan ló ń ṣe ṣe tiẹ̀ kì í ṣe tèmi. it is a crime it is a crime to preach about your religion publicly níbí wọn ọlọ́pàá máa gbéyàn ni. no ọ ní problem pẹ̀lú faith yẹ o bọ̀ jẹ́ kó jẹ́ kó mọ nínú yàrá ẹ̀. kì í ṣe nílẹ̀ yorùbá ń bí wọ́n á lọ mọ́ọ̀sì wọ́n ti ní prayer monday bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì náà monday tuesday títí lọ di sunday gbẹ̀yìn ẹ wo tẹ bá mo notice mo mo notice program yìí tẹ ṣe lánàá yẹn ṣé mo kọ́ bẹ́ẹ̀ ṣe ṣe program yìí lọ́dọ̀ kí irun alá mo ní ah mm. gbogbo gbogbo irun yẹn ni mò ń gbọ́ ni gbogbo ṣe ń pè irun yẹn mm. ni mò ń gbọ́ lórí program tẹ ṣe lánàá yẹn. mi ì gbọ́ irun in fact mọ́ṣáláṣí ò jìnnà sílé mi hmm. bì mọ́ṣáláṣí ọ̀wọ́n tọ́kì mi gbọ́ ohùn wọn rí ẹlẹ́à. Hmm, ìṣẹ́jú kan sí ilé mi ni mi gbọ́ ohùn wọn rí wọn bí wọn dá. Hmm. bẹ́ẹ̀ ṣe ń ṣe program yẹn tẹ́ bá lọ fẹ́ pẹ́ wo program àlọ́rìn lánàá yẹn at a point báyìí wọn gbọ́dọ̀ ọ̀dọ̀ fún mi ah! ẹ̀yin náà ẹ wo the amount of the ọ̀ ti sọ́ọ̀sì yìí pé science sọ wípé noise pollution ó máa cause mental mental health. bẹ́ẹ̀ni o ariwo wọn ò tiẹ̀ jẹ́ kéèyàn gbádùn gbà mí àwọn oníṣọ́ọ̀ṣì náà ṣe eh, ti tó àwọn bẹ́ẹ̀ ni àwọn oníṣọ́ọ̀ṣì oní ẹ̀ ẹ̀ tiẹ̀ wò wípé àdúgbò tí mo wà yìí àdúgbò eh, ibi tí àwọn èèyàn ń gbé ni ẹ̀ eh, mọ arúgbó tó jẹ́ pé ó síìkì ẹ mọ ọmọdé lọ bẹ àdúgbò lọ ṣe bí lóyá ilé tó ń tẹ tó ń tọmọ kókó ṣẹ̀ṣẹ̀ tó ń ṣe bímọ ẹ̀jẹ̀ ń pariwo. Hmm. ẹ ṣe ni pé ṣe ni pé ṣe ni pé àwa selfish nǹkan tí n bá ti ro títí yín. bọ́n ṣe ń pariwo ohun tó náà ojú kan náà náà wà torí wọn ò lò fẹ́ wọn ò lò fẹ́ ojú kan bí omi adágún ẹ jẹ́ kí n parọ́ kan fún yín ṣẹ́rí ìlú tí mo wà yìí ṣẹ́rí the best people tán ti ever show me love ni àwọn tán pè ní atheist àwọn atheist ni àwọn tán ọ̀gbà pọ́lọ́hún wà atheist ló ń pè wọ́n ẹlẹ́yà tẹ bá meet àwọn people yìí oh olúwa o ah they are the most nicest people on earth ṣẹ́rí àwọn atheist yẹn àtàwọn gay àwọn ọkùnrin àtọkùnrin obìnrin àtobìnrin ṣọ́ra àwọn ọmọ àwọn mẹ́ta àwọn gúùpù yẹn tẹ bá míìtì wọn wọ́n máa ń wò pé ẹ̀wà náà wọn pípò yóò mọ̀ lọ́hùn kí ló dé tọ́lẹ̀ ṣe wá náìsì báyìí hmm. ibẹ̀ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí question religion hmm. nígbà tí mo délùú tí mo ti tí mo pàdé atheist tí mo pàdé lesbian gay tí mo ṣe mọ̀ because iṣẹ́ tá ibi tí mo ti ń ṣiṣẹ́ hmm. mo ní wọn ní colleague mo wò báyìí mo ní ah, ẹ̀wà èmi gan tí mo èmi gan tí mo ń ṣe dáì dáì dáì because kí n tó kó nàìjíríà mfm ni mo lọ èmi gan tí mo ń ṣe dáì dáì dáì dáì dáì dáì mi ìwà mi ò tó ìwà mi ò dá tó wọn. very nice they will check on you they will give you ah ibẹ̀ ni mo ti wá mo ti wá mo wá wò pé ah ṣẹ́rí religion nìyẹn religion máa ń jẹ́ kéèyàn wà toxic ni ẹ máa toxic ẹ máa bínú ẹ máa bínú because ṣẹ́rí ẹ máa bínú sí ẹni tó jẹ́ other faith ẹni tí kò jẹ́ tó kò jẹ́ pé ẹ ní same religion ẹ máa bínú sí wọn hmm. mo wá rí i pé religion jẹ́ kí n build so much anger pẹ̀lú àwọn tí wọ́n ṣẹ̀sìn mi yẹn mo wá bẹ̀rẹ̀ sí mo wá drop ẹ̀ few years few years mo fi dé mi yìí mi mi mi ń ṣẹ̀sìn mọ́ mo gradually mi o mo drop ẹ̀ and mo dẹ̀ ẹlẹ́yà hmm. I can I can kí n tí bá parọ́ fún yín the best my best life nígbà tí mo mi ní ìṣẹ̀sìn ni. Hmm. láti láti ìgbà tí mo fi ẹ̀sìn lẹ̀ ni mo tó gbádùn ara mi mentally. Hmm. because nísìnyí when I see people I see people equally mi ìjọ́ọ̀jì èèyàn mọ́ hmm. ok muslim ni ẹ mi ìjọ́ọ̀jẹ faith ẹni christian ni ẹ mi ìjọ́ọ̀jẹ faith ẹni oníṣẹ̀ṣin ni ẹ mi ìjọ́ọ̀jẹ mọ́ mo realize pé religion yìí ló ń òun ló ń build trust enmity ṣẹ́ńtẹ́ bá yọ religion kúrò ní áfíríkà a máa ríra wa lẹ́yọ̀kan because religion máa divide wa religion kò síbẹ̀ lè ṣe ṣé religion máa divide wa ni. ṣọ́bọ̀ náà ló ń dá gbogbo eléyìí sílẹ̀ tí ò sí fẹ́ mọ́ ẹ̀ nǹkan táwọn òyìnbó dẹ̀ ti realize nìyẹn tán ti tí wọn fi gba multiple religion tẹ bá dé China sí there there is this ṣe mọ̀ pé China wọ́n wọ́n wọ́n clamp down lórí àwọn Muslim wọn ò fẹ́ wọn ò fẹ́ ẹ̀sìn míì àwọn Muslim wà láàrin wọn but wọ́n kéré wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n fojú wọn rí màbò ọ̀rẹ́ mi kan tó wà níbi tó ní àti máa wọ nǹkan tó ṣe ní China mo ní má blame wọn mo ní mi blame Chinese o mo ní sórí àwọn one percent two percent Muslim tán ti ń gbórí dúró yẹn tán ń gbórí jáde tán tán bá lọ gbà wọn láàyè tí wọ́n bá pọ̀ that that would be in future china náà máa dàbí nàìjíríà fi yẹn. because ṣẹ́rí ṣẹ́rí ẹ má jẹ́ ká parọ́ fúnra wa ìlú tó bá ní multiple religion bó ṣe nǹkan tó ṣẹlẹ̀ nàìjíríà ló mọ́ máa ṣẹlẹ̀ yẹn hmm. because everybody máa ma fẹ́ gba èmi lọ̀gá èmi lọ̀gá èmi lọ̀gá so ṣẹlẹ̀ wọn ìlú tí wọ́n gbà pé tí wọ́n gba ẹ̀sìn míì yẹn ẹ má blame wọn because wọn ò fẹ́ nǹkan wọn ò fẹ́ rògbòdìyàn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láfíríkà yẹn wọn ò fẹ́ France ni mo wà everybody ló mọ̀ pé catholic ló ní lónìí bíi holiday holiday catholic là ń observe ń bì muslim tó bá wà ń bì ó mọ̀ pé òun ò sí nílùú òun so kò kò kò kò kò nẹ́nu ń bì yìí. a wà lọ́ndọ̀ òfin. wọn sọ pé wọn sọ pé kẹ máa wọn sọ pé kẹ má kẹ má ṣe kẹ má lọ kírun yín o kẹ má gbàwẹ̀ yín o kẹ má ṣọdún yín o but kò kò wà nínú òfin wọn kò sí nínú gọ́ọ̀mẹ̀ntì wọn the only the only holiday the only celebration tí wọ́n recognize ní France òun ni òun ni Christian Catholic kìíní because wọn fẹ́ wàhálà wàhálà ni irú tó bá ti ní multiple religion wàhálà ló máa ń ṣẹlẹ̀ wàhálà ni because gbogbo ẹni máa sọ pé tèmi ni tọ̀hún ni ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bọ́ ṣe ń jà ẹ̀wọ̀ bọ́ ṣe ń jà nígbà tó fẹ́ ṣe president tó fẹ́ tó fẹ́ ṣe tó fẹ́ ṣe president muslim muslim ticket eh. muslim christian eh. ẹsẹ wọn ti wá wọn wá wọn ti wá program ìlú yẹn bíi pé òun oníṣẹ̀ṣe ẹsẹ ẹsẹ lè gbọ́ kó sọ pé muslim muslim oníṣẹ̀ṣe kó wá fẹ́ ẹ ti gbọ́ rí kó sọ pé òkè o máa wò báyìí pé ó dà pé pípù yìí wọn ò recognize ìṣẹ̀ṣe mọ́ because bàtà wà ní school wọ́n jẹ́ ká mọ̀ wípé three religion là ń practice ní nàìjíríà yẹn. pé tí wọ́n bá recognize yẹn bẹ́ẹ̀ yẹn gbogbo ohun tó ń ṣe ìwọ̀n ní lè ṣe. wọn ò ní lè ṣe. no but ní ní school but ní school wọ́n kọ́ wa pé Nigeria is a secular state so both Muslim both Christian both òṣèṣe wọ́n jẹ́ ká mọ̀ akọ ní school pé Nigeria is a secular state but nǹkan tó máa ń yà mí lẹ́nu tó bá ti ń ṣe tó bá ti wá ń ṣe ìjọba wọn yẹn tó bá ti fẹ́ tó bá ti fẹ́ ṣe presidency yẹn ẹ lè rí wọn kọ́ sọ pé ókè a ti mú christian tí christian bá jáde as president o kí bóyá oníṣẹ̀ṣe kó jáde as vice o wọn ò ní ever sọ bẹ́ẹ̀ wọ́n wò bẹ́ẹ̀ pé ókè nígbà tó bá sọ pé secular state ni wá pé ìṣẹ̀ṣe and everything muslim and christian so níbo lẹ fi àwọn kí ni space tẹ fún àwọn oníṣẹ̀ṣe yẹn because ẹ ti yọ wọn kúrò ní setting ẹ ti yọ wọn kúrò ní setting and it is so it is so annoying. ok ẹ ti wá yọ wọn kúrò ní setting ẹ ti wá yọ wọn yẹn but the little space tó tún wá nìyẹn náà ẹ ti fẹ́ bá wọn máa drag ẹ eh. ẹ̀yìn ọ̀hún kan tó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ yẹn kálí kò mọ̀ wípé ìfẹ́ kálí kò mọ̀ pé ilẹ̀ ilẹ̀ òòṣà ni in the first place kò tẹ̀ yẹ kí mọ́ṣáláṣí wà nífẹ̀ẹ́ tá bá fẹ́ sòótọ́ fúnra wa because nígbà tí nígbà tí chọ́ọ̀chì ṣé chọ́ọ̀chì wà ní Saudi ni ṣé Saudi gba chọ́ọ̀chì ni hmm. so what are we talking about because nígbà àwọn òṣèlú àwọn àfa lọ́nà disturb wọn lọ́sùn ní Ìlọrin yẹn àṣà àṣà gbọ́ yẹn. a rí gbogbo ẹ̀ lọ́nláìn. ẹ sọ pé ẹhẹ ẹ sọ pé ìlọrin kò ń ṣe ìlú ìlú ẹlẹbọ kìnnìkan kìnnìkan ok káwọn tó káwọn tó wà ní ìfẹ náà sì kọ́ sọ fún yín pé ìfẹ náà kò ń ṣe ìlú mùsùlùmí o ẹ ẹ wá ṣé ṣé wọn ní bínú. ìjẹsìn ni ẹ. ẹ jẹ́ ká live in peace èmi fẹ́ èmi fẹ́ ilẹ̀ yorùbá tí mo grow up láti mọ̀ ilẹ̀ yorùbá tó jẹ́ pé ààrí ààrí muslim ààrí christian ààrí iṣẹ́ akọ̀ríra wa bí yorùbá ni irú ìlú yẹn ni mo fẹ́ can we just learn to live in peace. gbogbo ìta ti bá wọn sọ. is that is that too difficult is that too difficult to ask ẹlẹ́yà ẹ jẹ́ ká live in peace. tí o bá jẹ́ ìbúná tún máa fi jẹ́ ayé ò sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ science and technology ni ayé ń sọ ń sìn yìí káwọn wà lójú ẹjẹ ẹ má jẹ́ kó tún kó wa lẹ́rù ẹ má jẹ́ kó tún kó èèyàn dúdú lẹ́rù. Mm. kò sí kankan tá a lè dá ṣe àfi ká máa jà ìjà ẹ̀sìn kò mọ kéwú eh, eh. kò mọ aráàfin eh, kò mọ kiri kan ó pe jésù ọlọ́run ó pe gbá. nǹkan tó sọ fún yẹn ní àyè sẹ́mu kó tó gún bá ṣẹlẹ̀ ń ṣe àtẹ̀lé kò rà ní fi dìfẹ́ nara wa káwa tẹ́yẹ pa àtẹ̀lé àtẹ̀lé ogun boko haram àti ilé. àti ìṣe àánú àánú wa má. ogun kidnapper àti ìṣe òun dẹ̀ làwọn kan tún hmm. dìde tán ní Islam country làwọn fẹ́ lórílẹ̀‐èdè Yorùbá yìí so kọ́nà ọ̀bọ lójú èní kó bá wa gbé kabi tó dáa oríṣiríṣi abnormal ló kún lu yìí o pressure ti wà lára ah, gbogbo wọn gan pressure ti wà débi pé ní ìsìn ibi tó lè dé lára wọn tó bá ṣeé ṣe ni ọlọ́run wá jù wọn lọ ní gbogbo ní gbogbo nǹkan ọlọ́run kan ló tẹ̀sán wípé kàn tiẹ̀ ti máa fi àyà yẹn kàn ti máa kọ́ kà fún wa káwa náà ti máa gbọ́ tọ́lọ́run sọ pé òun ò lè gbé òjíṣẹ́ kan dìde á jẹ́ iṣẹ́ yẹn ní èdè abínibí ẹ̀ kó ba lè yí àwọn tó fẹ́ jíṣẹ́ fún ẹ máa wò ọlọ́run gbòjìṣẹ́ kálukú dìde ni ẹ wá ń takora yín. ṣé wọn pé ṣé wọn pé wọn àfa yẹn ṣé wọn pé wọn àwọn àfa yẹn ọmọ wọn fẹ́ máa emphasize lórí kìíní yẹn wọn emphasize because múmẹ̀ tó bá ti sọ yẹn fún wọn mm. wọn ti ń jẹ́ kẹ múmẹ̀ tó bá ti kóòtù ṣé pé múmẹ̀ tó bá ti sọ yẹn mm. bí pé ẹ ti validate ìṣẹ̀ṣe nìyẹn mm. so wọn fẹ́ máa sọ yẹn because tọ́ba sọ pé tọ́ba sọ pé tọ́ba follow tọ́ba follow verse Quran yẹn sì so which mean pé which mean pé Islam is not for us. ohun tó bá tiẹ̀ wọ́n kálukú ló tiẹ̀ lè ṣe inú ayé ẹ̀sìn ẹ̀sìn wà fún kálukú láti kírètì títí ẹ̀ tó bá fẹ́ sìn èwo ni ká tún máa nira wa lára lórí ẹ̀sìn ẹlẹ́sìn ẹ fi kálukú sílẹ̀ kó ṣe tiẹ̀ exactly Kí because òun ló realize wípé a lot majority of black people wọ́n tẹ̀ wọ́n wípé we have over four thousand religions ìdí tá a fi mọ ìdí tá a fi mọ muslim àti ìdí tá a fi mọ islam àti christianity ni pé ọ̀wọ́n yẹn ló kóyàn lẹ́rú ọ̀wọ́n yẹn ló jáde ló lọ tó lọ tó lọ kọ́ńkà ìlú ọ̀wọ́n mm-hmm. nǹkan tá a fi tó fi jẹ́ pé eh, islam àti christianity ló popular nǹkan tó lọ kọ́ńkà ni. Mm -hmm. Hmm. ẹ̀rí tí ẹ̀rí ẹ̀rí tí pope pope ń lọ káàkiri tó náà ń bẹ̀bẹ̀ pé ẹgbẹ́ dáríjì wá forgive us for the sins of the, of the church hmm. because wọ́n kọ́ńkà ìlú ni wọ́n kọ́ńkà civilization gbogbo ìlú hmm. tó bá ti dẹ́gun kan báyìí wọ́n á kọ́ńkà wọn wọ́n á fún wọn lẹ́sìn yẹn by force. àṣà the same thing náà lálàbù ṣe náà ṣèbá arab ló kọ́kọ́ arab arab slave trade ló kọ́kọ́ ṣẹlẹ̀ náà. ó làwọn tán tún fẹ́ gbalẹ̀ yorùbá náà kí wọ́n má gbà fún wọn aka history now. kò ń ṣe gbogbo náà ni kò ń ṣe gbogbo náà ni idiot now. Hmm. aka history a mọ̀ pé arab slave trade ló kọ́kọ́ ṣẹlẹ̀ kọ́wọn òyìnbó gan tó dé arab ló kọ́kọ́ kọ́wọn èèyàn wa lẹ́rú arab ni hmm. wọ́n pa wọ́n rape wọ́n wọ́n ṣe ó wà nù history náà. ṣé kò ṣì wà lára wọn náà wọn ò ṣì ń rape ni gbogbo àwọn ọmọ wa tó ń lọ sọ́wọ́n ẹ̀rí wọn tó ń fojú wọn rí ẹ ṣé mo dúpẹ́ máì mọ́ mi orí àsìkò gbà wá mọ́. ẹ ṣe ṣe màmá tún màmá ẹ máa bẹ́tò eh, lọ. ẹ eh, a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ ṣé gan. ẹ ṣé gan ma ẹ pẹ́ fún wa. Eh, oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ikú wa ìbínú náà ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o èwo gangan la lè sọ pé adáṣe lórílẹ̀‐èdè yìí àfi kán máa fi ibi pa wá kíyà máa jẹ wá káwà lójú kan ká ṣiṣẹ́ bí erin ká máa jẹjẹ ìlérí ọjà ni òòtà fẹ́ everybody mọ̀ a kan wà gbunduku ni ẹ wá rí yẹn ẹ rí nǹkan tẹ́ lè bá wa rán ẹ rí nǹkan tẹ́ lè bá wa ṣe sí kò sátúnṣe kankan gbogbo ọmọ ló do lóṣòòlù kò sátúnṣe tẹ́ ẹ lè ṣe kò sí pé bá pé ẹ lè dá gúrùpù kan kalẹ̀ o gbogbo àwọn ọmọ tí ń ṣolóṣó arẹ́dì láti mójútó wọn arẹ́dì láti fà wọ́n wọlé padà kí kìrìsẹ́nì mójútó tiẹ̀ kí mùsùlùmí mójútó tiẹ̀ kẹ́ ẹ jẹ́ kọ́pọ̀lọ́ wọn pé padà irọ́ ni yìí tí òòràn yín lẹ̀ rán kiri ọlọ́run àforíjì gbogbo wa níbi tá a kù sí o oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀kọ́ ìbínú náà fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ kan sí méjì whatsapp number mi ni 081 02893269 gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ń pè mí tẹ́ ń kí mi tẹ́ ń ṣàdúrà ọlọ́run á bá mi san ẹ̀yin náà lẹ́san gbogbo ẹ̀yin tó bá ṣe pé èbúlẹ̀ bá fẹ́ bú náà ẹ̀san á san yín èmi ò ráyè ìjà o aṣọ ìjà tèmi ti ya mi lè gbọ́gbọ́n àwẹ̀ kí n tún máa fi ṣe rádaràda àyèwádà so fún di èyí ọlọ́run á ṣe dáadáa fún wa tẹ bá fẹ́ support mi pẹ̀lú data ẹ bá mi sọ̀rọ̀ kí n fún yín ní nọ́mbà tí màá fi gba data sí ẹ ṣe mo dúpẹ́ ojú òní tiwa o ọlọ́run á gba ẹ̀tọ́ wa fún wa à níṣẹ́ lásán ilé ológo tí gbogbo wa ń lè yìí ọlọ́run á jẹ́ ká wọ bẹ̀ nírọ̀rùn ẹ̀sìn òfàjà ẹ̀sìn òfàfìtínà ẹ̀sìn òfàgbákò ojú ti là ẹ wo nǹkan tí kọ́là àti mọ́mí mi yẹn sọ wọ́n ní àwọn òyìnbó ti prógáàmù twenty fifty sílẹ̀ fún generation wọn tó tún bọ̀ èwo làwa kírètì kalẹ̀ ṣé kéńtà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ìmá nífẹ̀ẹ́ ara ẹni ìmá fẹ́ ríra ẹni sójú ìmá rí pé ọmọ ìyá la jẹ́ ṣé yẹn làwọn ọmọ yín máa dé bá ẹ ṣọṣe o èmi sọ tèmi mo dúró náà tó bá rí bákan náà ire o lákàwọ́lá wà lákò wátà ilábìlà lè lásán gbogbo ẹtẹ́ ìdárapọ̀ mú mi ẹ ṣé o mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ máa máa wò lẹ́yìn ètò ojú yín ò ní fọ́ ara ò ní nẹ nìkan kan akú pamọ́ ọdún òmò ń retí owó ọdún àtẹran ọdún àtàṣọ ọdún ọlọ́run á ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa ọdún ayọ̀ la máa ṣe àníṣọdún ìbànújẹ́ igbe oró igbe oró wọn ní rọ̀ọ̀nù ilé wa ogun káwọ́ lórí fẹsẹ̀jẹlẹ̀ kò kò ní ọlọ́run bá lọ bá àlàáfíà á wò wá sàn gbogbo oògùn tá a bá lò ọlọ́run á lò sábàbí làkàwọn lọ́wọ́ la kò wọ́tá ìlàbílà àlelà bó ṣe òǹkí tiwa tó nú ayé táwọn ọmọ wa jù bẹ́ẹ̀ lọ ògo wọn á búyọ wọn ò ní gbégun iléegun wọn ò ní ṣiléyà wọn ò ní ṣayafẹ́ inshallah rahman wọn ò dẹ̀ ní ṣọkọfẹ́ àwọn òkú wa tó ti kú kọ́nà bá wa foríjì wọn kó tẹ́ wọn sáfẹ́fẹ́ re àwọn bàbá wà láyé kọ́nà bá wa kẹ́ wọn kọ́nà foríjì àwa náà ṣáájú kó tó pa wá làkàwọn lọ́wọ́ la kò wọ́tá ìlàbílà àlelà sí i ọlọ́run ò ní fèyí ṣe àṣemọ́ ọlọ́run á tún jẹ́ ká pàdé láyọ̀ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ yọ kan sí kejì ẹ bá mi sọ̀rọ̀ ní whatsapp mi ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ṣe voice note kalẹ̀ tẹ́ ẹ bá rí mi anytime tí n bá wọ bẹ̀ màá reply yín ẹ ṣe mo dúpẹ́ gan-an